وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فليكن رضا الله سبحانه وتعالى ọba كل ó ń sọ̀rọ̀ nípa pẹ̀lú àánú المسلمين rẹ̀ tó wá ní mùsùlùmí. èyí tí ìlú mọ̀tẹ̀sí tí ọlọ́wọ́ bá lọ́wọ́ ti bá àwọn ìka tó lọ́wọ́ sí sílẹ̀ fi hàn àwọn òfin tí ọlọ́wọ́ bá lọ́wọ́ ti bá àwọn ìka ó lè jẹ́ pé òun nìkan náà ní ẹ̀sìn ẹ̀mí ìtọ́lọ́wọ́ lọ́wọ́ ti bá ìka ààrẹ tó máa gbà lọ́wọ́ ìdá. mo jẹ́ pé ọlọ́wọ́ bá lọ́wọ́ ti bá àwọn ìka ààrẹ òun nìkan lọ́wọ́ òṣìṣẹ́ pé àlejò sábà wà wà lánàá àlejò tẹ́lá ẹ̀rọ ọlọ́ọ̀bà òṣìṣẹ́ ọlọ́ọ̀bà yìí. òṣìṣẹ́ ọlọ́ọ̀bà ni ọlọ́ọ̀bà ìpínlẹ̀ ìjẹ́jẹ́ sáì tí ò ní já láíláí. ilé ikú báyìí tó nara mọ bá lẹ́yìn sábà wà wà lẹ́yìn wà àlejò tẹ́lá ó bá wà ayé àwọn sọ̀kárà yìí. àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà àwọn tó mọ wáyé wa lórí àwọn tó ti ọjọ́ tó lọ sí àná ní ìdáhùn sí ìbéèrè tí ọjọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n fẹ́ kí a jẹ ọlọ́pàá yìí pẹ̀lú ìdáhùn sí ìbéèrè náà kí a fi àìsọ́kàn ilé ìtura àlàáfíà àti ìmọ̀ ilé ìtura ń pa ní láti rìn lẹ́nu pa ìdájọ́ òfin náà. Ọlọ́run ọba ló ti bá ìgbàlódé àtún àpá wa tí ó lé ìwé ìlànà àwọn ọkọ̀ àkọọ́lẹ̀ ìpàdé àbúrò ọ̀la. Àmì ìbéèrè yẹn ó ní jẹ pẹ̀lú bá a ṣe ń bá wọn sọ ábà olùkọ́ ló wọn láàrin ìlú bá a ṣe ń bá wọn lò. Àwọn tí wọ́n jọmọ sí wọn lẹ́nu sọ̀rọ̀ wọn àbúrò àìyí wọn á lè tẹ́lẹ̀ wọn. àwọn tí wọ́n gba ẹ̀sìn wọn fún wa wọ́n gba ẹ̀sìn Islam wọ́n gbà wọ́n fún wa lábẹ́ àlejò fún ọlọ́run àìsílá àwọn ìyá òun á di gómìnà àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀sà tí wọ́n jẹ́ ní àpálẹ́ òkèlè náà gómìnà yìí. àwọn tí ó ti pé wọ́n tẹ̀lé nígbà tí àwọn àrùn tẹ̀lé yìí tó fi ń sọ̀kalẹ̀. tí wọ́n jẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lẹ́nu sọ́dọ̀ ọ̀rọ̀ àyíwá ìṣẹ́lẹ̀ ìdí lẹ́tọ̀ọ́ kí a máa bímọ bí tó lẹ́tọ̀ọ́ ká máa fẹnu àtẹ́ ká máa fi kan àwọn ọ̀tààlà òǹkọ́ ìwọ́yọ̀ àyíwí ká máa sọ̀rọ̀ òdì sí wọn ìdí lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. àgẹ́gẹ́ bí ìkan nínú àwọn èèyàn tó bí àyíkó ìkan àwọn èèyàn tí ó bí àyíkó ṣe kókó láwùjọ àyíkó kì mú àyínímọ̀ àyíkó ń pé ìrètí wa àti ọmọkan wa ló yá yìí òun náà ni kí ọmọ appointment náà tó wọn kàkà pẹ̀lú àyíkó ń pé ibẹ̀ wọ́n ti rí àwọn àdémọ́jò mọ́sáàjì àwọn ìmáàmù mọ́sálásí àwọn tó di ìmọ̀ mọ́tàlájú ọ̀la àtàwọn tó darí àwọn tó jẹ́ ìmọ̀ mọ́tàlájú lónìí àyè tí wọ́n ti gbọ́dọ̀ wọn ti kẹ́kọ̀ọ́ ni. àwọn tí ó di nǹkan tí ó wù lọ́la àtàwọn tí wọ́n ti ṣe nǹkan tí ó wù ọ́ lọ́wọ́ lónìí àyè tí wọ́n kọ̀ọ̀kan wọn ti kẹ́kọ̀ọ́ ni. àwọn tí ó máa ṣe fásitì tó máa sọ ìdájọ́ ẹ̀sìn tó máa dáhùn ìbéèrè àwọn èèyàn nípa ẹ̀sìn àyè tí a ti lérò pé bẹ̀rẹ̀ sí ìwé ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn lórí ìmọ̀ mímọ́. Ìrọ̀lẹ́ tó di àyè yìí mọ́ Alba Shadid, ọmọ bàbá wa Adam àti lórí ọlọ́run wa kí ó bá wa sàmàlà padà. Ọlọ́run wa kí ó bá wa darí wọn padà. Lójú ọ̀nà àdẹ́bìtẹ́ ọmọ ọ̀rọ̀ àìyíwájú sẹ́lẹ̀ ìjọ́n àwọn ọkọ̀ hàrá. Tó pé àwọn nǹkan tí òun jáde ní ìtòkì látọ̀dọ̀ bàbá yìí, àwọn ọ̀rọ̀ pé oṣù púpọ̀ ni. Láàrín ìmọ̀gbó àwọn sọ̀hárà ìwọ̀n àbàjẹ́ tí ó burú jáyìí ìṣèjàmbá fún ẹ̀sìn ìsìláàmù ìgbàbọ̀dé fún ẹ̀sìn ìsìláàmù ìtayọ̀ àlà nípa àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn ọmọ tí wà nẹ́bí sallallahu alaihi wasallam. Ìmọ̀ fún àwọn ọmọ tí wà nẹ́bí sallallahu alaihi wasallam ìfẹ́nu àtẹ́tẹ̀ wọn ìwà àbàjẹ́ tó kù ní. Àwọn tó yẹ pé ọlọ́run ọba ló ti sáànù sàárà gbogbo àkíkà tọ́lọ́run ọba àdíjẹ́lá bá ń sọ̀rọ̀ wọn lọ́sùn ààrẹ. Ọlọ́run ọba àdíjẹ́lá máa ń yìn wọ́n ni. Ọlọ́run ọba ló ti sáànù sàárà máa ń fi dáadáa rinlẹ̀ fún wọn. Ọlọ́run ọba àdíjẹ́lá máa ń yọ́nú sí wọn. Ó sì máa ń fún wa ní ìrókùn yọ́nú sí wọn. Fáwọn nínú àwọn ayà tọ́lọ̀ sọ̀rọ̀ nípa wọn ọlọ́wọ́ bá ní السابقون الأولون من المهاجرين والأنصار السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́wọ́ bá ní àwọn ẹni ìsáájú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ ní ìsáájú àkọ́kọ́ minal muhajirin wal ansar nínú àwọn al-muhajirun àwọn tí wọ́n ti jọ láti Mákà lọ sí Madina pẹ̀lú tí ọlọ́ọ̀wà àdẹ́bùsọ̀lọ́wọ́ àdúsọ́lọ́m wọ́n fi ìlú wọ́lẹ̀ wọ́n fi orú wọ́lẹ̀ wọ́n fi dúkìá wọ́lẹ̀ wọ́n fà àwọn mọ̀lẹ́bí wọ́lẹ̀ wọ́n lọ sí Madina nítorí tọ́lọ́wọ́ tí wọ́n tẹ́wọ́ gbà wọn ní Madina walladhina taba'uhum bi ihsanin àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn dáwí pẹ̀lú dáadáa àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa rọ́bì ọgbà wà ń dùn wọn rọ́bì wà ń dùn ọlọ́wọ́n bá adé jẹ́lá lóhun yọrù sí wọn ọlọ́wọ́n bá lóhun yọrù sí wọn àwọn náà dẹ̀ yọrù tọ́lọ́wọ́n bá lọ́sùn sánú sàárẹ̀ wọ́n ọlọ́wọ́n bá lè jẹ́lá ní ìwọlọ́wọ́n bá lè jẹ́lá ti pèsè kalẹ̀ fún wọn ọgbà àlìjẹ́nà eréjọ́ pé àwọn akérèmọ̀lú sára bẹ̀rẹ̀ dáam àwọn sọ̀hábà ìwọ̀n lọ́yà àwọn muhajirun àwọn ansar àwọn ọlọ́wọ́n bá lọ́sùnmọ́ tàà lọ́gbọ̀ ẹnu àwọn ọlọ́wọ́n bá àlejò ọlá ló ń yìí nínú áyà yìí tọ́lọ́wọ́ bá lọ́sùn máa tààrà dẹ̀ fi rìn rẹ̀ wípé àwọn ọmọ yìí ni wọ́n yọ tọ́lọ́wọ́ bá lọ́sùn máa tààrà ọlọ́wọ́ wà ní kíra dẹ̀ ti dá ó dẹ̀ ti pèsè àjẹ́nà fún wọn ní ìgbé lọ́jọ́ pẹ̀lú ìyáàmù bákan náà ọlọ́wọ́ bá ní kíra tó ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك ربنا إنك رؤوف رحيم ọlọ́wọ́ bá dídá sọ wípé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà والذين جاءوا من بعدهم ọlọ́wọ́ bá láwọn tí wọ́n wá lẹ́yìn wọn يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ọlọ́wọ́ bá ní wọ́n máa sọ wípé lórúkọ wa ò sí ọlọ́wọ́ bá wa yóò fi lánàá ṣàforíjì fún wa wàlí ìṣúwánì na lẹ́dí na sábàkú na bí ìmáàlì àti àwọn ọmọ ìyá wa tí wọ́n gbáwájú wa nínú gbàgbọ́ àwọn tó ń gbáwájú wa pẹ̀lú gbàgbọ́ àwọn tí ó ti sábàkú na bí ìmáàlì wọ́n ti sáájú wa pẹ̀lú gbàgbọ́ wàlá tẹ̀jà àìsí ìlú bí na rí ọlọ́run ọba má sínú ọkàn wa sí àwọn olùgbàgbọ́ òdodo Rabbana innaka ra'ufur rahim ní ọlọ́run ọba wa ìlúwa wa ìwọ ni ọba aláàánú ọ̀rọ̀ nífẹ̀ẹ́ tí ọlọ́run ọba lọ àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà wọn tó máa ń sọ nípa àwọn sọ̀hábà wọn ni ọlọ́wọ́n bá àlejò àtọ́rọ̀ yìí wọ́n ń bò ní ọlọ́wọ́n bá ní muhammadu rasulullah walladhina ma'ahu ashiddahu 'ala al-kuffar رحماء بينهم سواء ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شفعه فآزره فاستغلظ واستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sọ wípé Muhammadu Rasulullah ọlọ́wọ́n bá ní Muhammad òjísé ọlọ́wọ́n bá ní walladhina ma'ahu ọlọ́ni àtàwọn tí wọ́n wà pẹ̀lú àlẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ashidda'un 'ala al-kuffar ọlọ́wọ́n bá ní wọ́n lè kókó lórí àwọn tèfèrí ruhama'u bainahum wọ́n ti jẹ́ aláàánú oníkẹ́ láàrin ara wọn wọ́n máa ń ṣàánú ara wọn wọ́n máa ń kẹ́ra wọn ṣùgbọ́n wọ́n máa ń bá wọn kèfè nílò pẹ̀lú pẹ̀lú ìgbògbò yìí tààrọ̀ ohun ràn sí jada orí wọn lẹ́ni tí wọ́n ń tẹ́kọ̀kọ̀ fọ́lọ́wọ́ bá níjọsìn wọ́n forí kalẹ̀ fọ́lọ́wọ́ bá lọ́sùn fún àwọn tààlà yẹ kí ọdún náà fọ́sùnà mi náà wọ́n yọ ìbò àná ọlọ́wọ́ bá àlékelá ní nǹkan tí wọ́n ń wá Allahu akbar. Ṣẹ́rí yẹ kí ọdún náà fọ́sùnà mi náà wọ́n yọ ìbò àná àyà yìí tóbi púpọ̀ àyè yìí tóbi púpọ̀ ọlọ́run ọba àdéjà láti tẹ́tí à ọkàn àwọn sọ̀hábà pé àníyàn wọn da ìkíláàsì wọn ó dúró lélẹ̀ ọlọ́run ọba ní ìtẹ̀kọ̀kọ̀ wọn láti jọ́sìn fọlọ́run ọba ìforíkalẹ̀ wọn láti jọ́sìn fọlọ́run ọba ìyẹ́pẹ̀ lóòrùn fásilà mi náà wọ́n ní ọ̀rẹ́ ìwọ̀n rẹ̀ àníyàn wọn tí wọ́n fi ń ṣe oní pé wọ́n ń wá yẹ̀pẹ̀ lóòrùn ayẹ̀sùn lóòrùn wọ́n ń wá ọlá látọ̀dọ̀ ọlọ́run ọba náà ṣe

ọlọ́run bá ní ìròyìn wọn àmì wọn tàbí dá wọn mọ̀ ń bẹ níwájú wọn ní àtàrí sójú àwọn onímọ̀ jẹ́ kó yàrá kèé ṣe dúdú tí máa ń dápá adìyẹ níwájú ní ìmá borí tẹlẹ yẹn kó ń kọ́nà pé ní àtàrí sójú tí kèé bá ṣe ìmọ́lẹ̀ tó máa ń tàn lójú àwọn tó máa ń tètè yìí bọ́lọ̀ wà lọ́wọ́ bá ní dáàlì kàmẹ́ta lóhùn ìtàn

فآزره فاستوى فاستغلظ على سوقه èso yìí wá ẹ̀yìn igi rẹ̀ yìí ó dúró dédé ó bò ó dẹ̀ dúró dáadáa lórí ìpìlẹ̀ rẹ̀ lórí sẹ́mu ẹ̀ lórí súpẹ̀ ọlọ́run bá dìtẹ́lá ní yóò ẹ̀jíbù zọ̀rọ̀ ọlọ́run bá ní èso àwọn sọ̀hábà wọ́n dà gẹ́gẹ́ bí èso èso tó ń pé ó jáde dáadáa tí ń wu àgbẹ̀ lá nǹkan kò ní mọ̀ jáde dáadáa o bọ́lá wọn bá lè dá èso wọn nìyẹn èso ni wọn ànábì ló gbìn wọn wọ́n dẹ̀ jáde dáadáa tí wọ́n dẹ̀ ń wu àwọn tí wọ́n bá nígbàgbọ́ wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yàtọ̀ fún mùdírù mọ́tàlì nìkan ní ewu ọlọ́wọ́n bá ní yóò ẹ̀dínkù zọ̀ọ́ tó ń wu tó ń dá àwọn àgbẹ̀ lọ́rùn níyẹrí ìdọ̀bí ni mo kò fà á. ọlọ́run bá lóun wọ́n báyìí òun ṣe àwọn sọ̀hábà léṣo dáadáa òun ṣe wọ́n ní tó dúró déédé òun ṣe wọ́n ní ètò òdùnnú nítorí láti máa múnú bí àwọn yìí, wọ́n sọ ilé gbogbo ẹnikẹ́ni tí bá ń àwọn sọ̀hábà. Tí àwọn sọ̀hábà bá ń bí nínú, lọ́sùn lọ́kọ́lọ́ ohun tí wọ́n bẹ̀rẹ̀ ìyọ̀rí ìbọ̀ bí inú kò fà láti lè máa múnú bí àwọn kèfèrí láti lè máa jẹ́ káwọn kèfèrí máa bínú. àyíká máa ní wọn kọ́ wọn dáhàlá wọn ní pẹ̀lú ayà yìí gbogbo ẹnikẹ́ni tí máa bí ọmọ sọ̀hábà fọwọ́ káàdì kèfèrí ní pẹ̀lú ẹ̀. ọlọ́run bá tún sanu wọn. bẹ́ẹ̀ bá yín bákẹ́rẹ́ ọlọ́run àlọ́ nígbà tí wọ́n ṣe bẹ́yà àti ìbọ̀wàn tí wọ́n ṣe bẹ́yà wọ́n gbé àdéhùn pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam àdéhùn tó kàn fáà ládà ìdí ìbọ̀wàn lọ́jọ́ kìíní àná ọlọ́wọ́ àdéjá lóhun yọ ní tí wọ́n fa àárín màmá fi sòlóbì ọlọ́lọ́hun mọ́ tí ń bẹnu báyà wọn àdábàbùn fásitì àgbọ̀ríbà bákan náà ọlọ́run bá lè tẹ́lá nípa in ámànù ìmísìmá àmántò bí i pàpá ìdájà ọlọ́run bá ní tí àwọn èèyàn bá ní gbàgbọ́ irú ìgbàgbọ́ tí èèyàn sọ ábà ní torí pé gọmírùn ti kọ́ bú àbẹ́yẹ àmántò bí i ọlọ́run bá dájú ọ̀rọ̀ yẹn kọ àwọn èèyàn kan tó jẹ́ olùgbàgbọ́ òdodo nígbà táyẹ̀ ń sọ̀kalẹ̀ eléyìí tó lẹ̀ wọ́n ń bẹ láyé ń ta ẹ̀tọ́ tó ń gbàgbọ́ gbogbo tọ́lọ́wọ́n bá ló máa dáadáa ju ọ̀rọ̀ yẹn kọ pé pàtí ámàmì èyí ti máa ámàkùn bí ní ọ̀pọ̀dé ìtajà ọlọ́wọ́n bá ní tí wọ́n bá nígbàgbọ́ ìrí ìgbàgbọ́ tí ẹ̀yìn sọ̀hábà ní wọ́n ti mọ̀nà àwọn ọlọ́wọ́n bá rí ká ń bá rí àwọn yahoo lẹ́sìn lọ fún àwọn tí dẹ́ta jù ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ní ìgbàgbọ́ tó jọ ìrú eléyìí sọ̀hábà ní ọ̀pọ̀dé ìtajà ọ̀pọ̀ ọlọ́run bá yọ́sí mọ̀lẹ̀ ní ẹ̀fà ìtawálàwò ọlọ́run bá lẹ́ta wá gún ikú ní ìgbàgbọ́ yẹn fà ìnáma wùn ti ṣe ọ̀ọ̀kọ̀ ọlọ́run bá ní wọ́n ti wà nínú ìyapa òdodo ni ẹ̀ wọ́tẹ́yẹ sí ìdàgún lọ àwọn tó wá rí báyìí ọlọ́run bá lẹ́ta lọ́wọ́ tó rí ànẹ́lì ní ìjàgbóró wọn. ọ̀rọ̀ tó ní Àlàrí olóòdì máa tí wọ́n ń tà lọ́wọ́ àwọn Iran pẹ̀lú ní wọ́n di. Ọlọ́ọ̀bà àdéjọlá mọ in tí wọ́n ń tà lọ́wọ́ àwọn Iran tó fi jíjẹ pẹ̀lẹ́. Ọlọ́ọ̀bà àdéjọlá mọ tó wà ní ẹ̀mí wọn tẹ́mi ní fi lágbára tó bẹ́ẹ̀ tó fi di pọ́wọ́ ten million dollars ní ẹni lágbára tó lọ́wọ́ àdéjọlá mọ eléyìí tó fi pamọ́ sí wọn kan wọ́n yẹ lágbára yẹn ọmọ ẹkún fi sùúrù àgbà eléyìí tí wọ́n fi sí wọn kan wọn yẹn tó tóbi yẹn ọlọ́run àwọn ọ̀sùn náà dára mọ gbogbo ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bú àwọn sọ̀hábà lẹ́yìn sọ̀rọ̀ kí wọ́n fẹ́ gbà lẹ̀ gẹ́gẹ́ èròǹgbà àwọn àbójútó wọn lórí gbogbo wọn yẹn ọlọ́run bá mọ̀ eléyìí tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ yẹn àti eléyìí tí wọ́n ń sọ sílẹ̀ ni wọ́n tó ti tó padà máa ń sọ ọlọ́run fún ọ̀rọ̀ tó sànú wọn. ọlọ́run bá ní wọn máa ń yí ìṣàṣìṣẹ́ wọn tó ìyá mi bá ẹni máa ń tàbájára láwùjọ ìhúdà ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí bá ń yapa òjíṣẹ́ ọlọ́run bá wọ́n tó fara dáadáa òjíṣẹ́ náà ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé níṣẹ́ tí bá ń yapa rẹ̀ ìgbà ẹni máa lẹ́yìn tí tó dẹ̀ ń tẹ̀lé ojú ọ̀nà tó dẹ̀ ń tẹ̀lé ojú ọ̀nà ní ìgbéra gbogbo ojú ọ̀nà àwọn sàbábà wàyẹ̀ tẹ̀lé ọ̀yẹ̀ ọ̀tẹ̀ ní ìlú mìírí àwọn àlùmínú tọ́wọ́ wọn bá ní ìdára ń pèsè lọ sí ní ká máa tẹ̀lé ojú ọ̀nà wọn òun náà làwọn tí wọ́n sọ pé fàdí àmàlù mímí sí àmàlù bí ní ojú ọ̀nà wọn lọ́wọ́ àríkẹ́lá ní agbọ́dọ̀ máa tẹ̀lé ẹni tí bá wá ń tẹ̀lé ojú ọ̀nà míì tó yàtọ̀ sí ojú ọ̀nà wọn نوليه ما تولى جواب شخصي يقول من يشارك الرسول جملة شخصية من يمن شخصية جواب شخصي من يمون الله على الكلام بره أنت ما تيم كما يكون جوري الله على الكلام نوليه ما تولى إلى نابون كبر اسمه ريه الله على الكلام آ أكيد آ فيله آ تجوله كلامه ونصله جهنم ọlọ́run bá ní ààrẹ sí sínú náà jahannam wọ̀tá àtọ́síọ̀ ọlọ́run bá ní ilé ìbá ìgboro ní ibùsẹ̀ ìpadà sí. ìyá tayé òní tó nù wáyé ní ìmọ̀ àtàwálà ìyá tàlùkìyàmà jahannam wọ̀tá àtọ́síọ̀ ọlọ́run bá kí ọmọ sí ibùsẹ̀ ìpadà sí wa ní ibùsẹ̀ ìpadà sí òkú. eléyìí tó dá wa lójú tí òòrùn tí òòrùn fi pé ìlànà tí غير سبيل المؤمنين غير يتبع المدير حبيب آدم الإلوني يتبع غير سبيل المؤمنين wọ́n tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ lójú ọ̀nà àwọn sàhábà nínú pé ìlànà tí wọ́n rìn ẹ ní ìmọ̀ fún àwọn sàhábà ìmọ̀ fẹ́ ń sáta àwọn sàhábà kò sí sàhábì kẹfìlà tó rí múlẹ̀ mẹ́ ẹni tí ó ṣe rú nǹkan tó jọ bẹ́ẹ̀ lásìkò ànábì sọ́kọ̀ bá sọ́nà ànábì sọ́kọ̀ sá wọ́nú ẹ̀kọ́ ọ̀gbọ̀rọ̀ jẹ́rú ẹ̀mẹ́ kò lè símá òun ní tani òun ní Khalid ibn Walid Khalid ibn Walid ó sọ̀rọ̀ tí ó da sí Abdurrahman ibn Awf ànábì sọ́kọ̀ sá wọ́n sọ fún Khalid ibn Walid tó jẹ́ kan àwọn sàhábà ànábì ìbá máa ń kọ̀ lọ́lá fún Abdurrahman ibn Awf tó tẹ́ Abdurrahman ibn Awf ojú ojú Khalid ibn Walid lọ ọmọ Islam tájú ẹ̀ ọlọ́lá jùlọ nínú kò nínú Islam arábìnrin látà tún bu àtàbí arábìnrin kí ọdún kọ́lì nínú wàyí ẹgbẹ́ kò gbọ́dọ̀ máa bú àwọn sọ̀hábà ni يقول هذا النبي صلى الله عليه وسلم في حق صحابي صغير في صحابي صغير في حق صحابي كبير arábìnrin sọ ilé yìí fún sọ̀hábí kékeré báwo ni ó ṣe máa lò pẹ̀lú àwọn tó jù lọ náà sọ̀hábí àgbàlagbà gbogbo aládẹ̀mẹ́ta tó yẹ kọ́ ìdòkè wà ní ìṣèjọ́ náà ìdá ọlọ́wọ́ lọ́tù tààrà jàáyà tẹ́yìnkù lọ rẹ́pà lẹ́bí tó ọlọ́tọ́ la mọ́ra kọ́ darí ọ̀pọ̀lọpọ̀ ó ní ìdíkọ́ sáájú ọ̀pọ̀lọpọ̀ wú ìgbà tí ó fẹ́ tayọ àlà sí abdulrahman bin awo àrẹ́bìtọ̀ yìí pé láti tó bú àpáàbì ẹ̀kọ́ gbọ́dọ̀ máa bú àwọn sọ̀hábà láàdà nọ́sùn sọ̀rí nọ́sùn sọ̀rí tó dẹ̀ yanjú tó jẹ́ ọ̀rọ̀ tó dẹ̀ ń kìlọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó mú ìmọ̀ bú àwọn sọ̀hábà ó mú ní ìlànà anábìnrin láta fún bú àbí ẹ kò gbọ́dọ̀ mọ bú àwọn sọ̀hábà kẹrí eléyìí táwọn eléyìí tí àlùfáà àbí bùn Adam àkìlórí adáhùnmọ́ eléyìí táwọn ṣe lónìí àtàwọn ọmọ ẹ̀yà wọn àwọn síyà àwọn ọmọdébọ̀ àwọn ọ̀rọ̀ àbẹ̀wò ní táwọn ṣe lónìí àwọn mú ìbú àwọn sọ̀hábà ní ẹ̀sìn اتخذوا حب الصحابة قربة إلى الله سبحانه وتعالى اتخذوه دينا wọ́n mú ìmọ̀ bú àwọn sọ̀hábà lẹ́sìn tí wọ́n mọ̀ fi túnmọ́ lọ́wọ́ wà lọ́sùn sáré eré ìfún bú jáì abala àbúrò ni arábìnrin kan wọn lọ́ọ̀yì arábìnrin mo búra ما بلغ مدة أحدهم ولا نصيفة حديث بخاري في مسلم نظرة أنا صلى الله عليه وسلم قال لهم الله سبحانه وتعالى لو كان لأحدكم مثل أحد ذهبا tẹ́nì kan nù ní tó bá ní nǹkan tó tó òkè kóṣòkì ní góòlù náà mo láǹfààní àti ọmọ tó gbogbo òkè tó wà ní nàìjíríà èkó délé tó tó òkè kóṣòkì ẹni tó bá mọ òkè kóṣòkì lọ́mọ tó kè tó tó yìí bẹ́ẹ̀ bá ní irú tó tó òkè tó tó yẹ ní góòlù àwọn bá kọ̀ wọ́n fi tẹ̀lé ìlà ẹ̀yọ́ wa ń na sójú ọ̀nà lọ́wọ́ wa lọ́sùn márùn tá tó fi tán máa ń bá lọ́wọ́ mú da àṣáájì ní pàdánù ìgbà alẹ́bí ní èèyàn ò lè èèyàn ò lè dé èèyàn ò lè nínú àwọn táwọn sọ̀rọ̀ bàbá náà sójú ọ̀nà lọ́wọ́ wa lọ́sùn márùn tá tó sọ̀rọ̀ lọ́wọ́ tọ́wọ́n sọ hábà náà ti sọ fún ọ̀sán àwọn tó ti gba wájú ni wọn a ò gbọ́dọ̀ fún wọn. ẹ má gbàgbé wípé àdájú sọ fún ọ̀sán sọ pé àmì mùsùlùmù mọ̀lẹ́bí máa ń mùsùlùmù nàbí ìsáni yìí wáyé mi. àdájú ni ẹni tó jẹ́ mùsùlùmí òdodo ẹni tó jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí tó lálàáfíà òun lè fẹ́ fáwọn mùsùlùmí wọ́n là níbi àwọn rẹ̀ wọ́n jẹ́ là níbi ọwọ́ rẹ̀. náà ó wá jẹ́ wípé àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ àwọn tó mọ̀ wà ní kẹ́lá yóò ní ti nínú àdìmúmọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ kọ́rùnù tó tàǹfààní tó dáa jùlọ alẹ́bìnrin kọ́ yóò náà ti sọ́rùn alẹ́bìnrin àwọn tó lóore jùlọ nínú àwọn èèyàn àwọn tó lẹ́yìn àwọn ìsọ ọlọ́run tó máa yóò gbà ọmọlẹ́bí náà yá lónà wù lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn ọmọlẹ́bí náà yá lónà wù lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn àwọn tó lóore jù náà ló mẹ́yà àwọn sọ̀hábà lẹ́yìn sọ̀rọ̀ àwọn tó àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lèyàn mọ́ bú Allahumma àtà eléyìí láyé burú gan eléyìí láyé burú gan orí báyìí àìmọ́mù sáàbí àtúnátọ́lọ́ àlẹ́ wọ́n ni wọ́n fi àwọn yahoo ilé ìgbé nínú àwọn ìjọ ní àwọn olólórí jù wọ́n ní àwọn àṣàwárí jù wọ́n ní àwọn àwọn tó lóore jù náà àwọn ìjọ tàwọn tó àwọn tó lùgbà àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n tẹ̀lé pẹ̀lú àlẹ́ ìmúta nìyí wọ́n ní àwọn nàṣọ́rọ́ náà lè rí pé àwọn olólóore jù nínú nílà yìí wọ́n láwọn àṣàwà ìlú ni àwọn tí wọ́n jọ wọn lẹ́yìn àlejò ẹ̀yìn dání. wọ́n wá bí àwọn tí à lè pé àwọn olóògùn jù nínú àdúgbò máa ti wọ́n láwọn tó wà lẹ́yìn tọ́lá fúnramùsì tó bá tó wà tẹ̀lé àwọn tó jẹ́ olóòdà lẹ́bi làwọn eléyìí jù tó jẹ́ pé àwọn àwọn ìlànà tó ti kọjá lọ àwọn tó lóore jù náà nínú ẹ̀bí pàtó ju wọ́n léèrè àwọn tó wà lẹ́yìn ọlọ́run àti wọn yorùbá ni. Jẹ́ni pé ó ní àwọn tí a ti wá ó ti wá tanẹ́lẹ̀. Jẹ́ pé àwọn tí a ti fi wọ́n ti fi ẹ̀sìn yàn wọ́n ti fi ìlànà wọ́n ti fi ìlànà yẹn nínú ayé. Nítorí ẹ̀ aburú ni kí ẹ máa bí ọmọ sọ̀hárà aburú ni kí ẹ máa bú ọmọ sọ̀hárà. Àrẹ́bí sọ̀rọ̀lọ́sọ̀rọ̀ tó wá dá Sàlẹ́sà. Àrẹ́bí Tókò Àǹtọ́r Mínà Ìmẹ̀, wọ̀bú ohun Mínà Ìmọ̀. Àrẹ́bí ní kí a máa níbi àwọn àǹtọ́r, kí a máa níbi àwọn àǹtọ́r Mínà Ìmẹ̀ nínú ìgbàgbọ́lúwà. Wọ̀bú ohun kí a ti máa kórìíra wọn Mínà Ìmọ̀ nínú ìwà Mùnàbíyíwà. Àbúrò yẹ́ wà tó wá ń bèèrè nípa rẹ̀, jẹ́ náà àwọn ìmọ̀ àtọ́rù ni àtọ́rí ni máa àbòbòlé lọ àtọ́rí ni orí ẹni tó bá ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó bá lè bínú àbòbòlé lọ nínú nìfàkì ni irú òfin lẹ́yìn táwọn àtọ́rọ̀ lápapọ̀ àdẹ́bí tó já tàbí wòrí ọ̀ nìkan tàbí tàbí ẹni tó bá ní ti àbúrò wòrí ọ̀ ẹni tó bá ń kó àbúrò wòrí ọ̀ mùrẹ́bí. àlọ́ àgbà tó yá ní lẹ́nu púpọ̀ pé àwọn ìyáàrò àmì ìgbóná òní ìdíwò àwọn ni àwọn lọ pẹ́ ètè wọn wọn lọ pẹ́ ètè wọn láti máa fi wọn lọ wá mùdíwò bí àwọn sọ̀rọ̀ lókè àwọn ọmọ àpapọ̀ ọmọ wíńdè ní ilẹ̀ ìlà ìwà ní ilẹ̀ ọ̀gbẹ̀. àní tó dá mi lójú ní pé èèyàn bá kú bàbá mi dínú wọ́n sọ fún òun òbí bá gbogbo àwọn ọmọ tó ń bàbá yẹn ní òbí nínú. ẹ̀ẹ́rì wọn ní ti ó ti ṣe gbogbo ètò mọ́ ọ̀rọ̀ léyìn lórí ètò ìgbẹ́ni ẹnu ọdún ti ẹja tó ń jẹjẹ lórí ọmọ ọmọ jápá ẹ̀. a yàgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ fún gbọ́ àwọn abomi bàbá fún gbọ́ àwọn bàbá tẹ́ bá fún bàbá jẹ náà kọ́ tó báwọn náà lẹ́nu náà fún bàbá jẹ ni wọ́n tó kàn tó kàn tó kàn bẹ́ẹ̀ máa tó fẹ́ máa fi kékeré yàyàkúyà. òun fún àwọn bàbá bí ẹni kó wà táwọn bàbá àwọn ẹni máa jẹ pé. bí wọ́n yẹn bí yàyàkúyà tó ń tọ́lọ́ wa yàyàkúyà ó ti yá ni ọlọ́run tó já àmọ̀nà germany tó yíba ìṣẹ̀lọ́wọ́ ọkọ̀bà àtọ̀tọ́nà èyí tó ṣe yíò ga eléyìí tó ṣe yíò ga kò já kí ẹmọ nígbà tí òun gbàtí gbà tó kókó bẹ̀ tọ̀nà sọ́dà àwọn tí ó yẹ pé nípa ọ̀kan wọn wọn ìṣe ẹgbẹ́ rẹ̀ ọwọ́ àlọ́tọ́lọ́ bàbá wọn àwọn bàbá yìí tó ọ̀rọ̀ bíi pé bí pé bí pé bí pé ọmọ ìta àpá àpá òun gbọ́dọ̀ náà sọ̀rọ̀ jẹun àpá àpá òun àpá yẹn àwọn yóò ti máa gbé máa wọ̀nyí. anábìyí láyà túbú ahàdùkùn láyà túbú láyà túbú ahàdùkùn àbá láyà túbú ahàdùkùn àbá anábìyí lẹ́nu kankan ní wọ́n bú bàbá rẹ̀. àwọn bá máa ń gbé ìwé a báwo ló ti rọrùn kí ọmọ bàbá rẹ̀ anábìyí yẹ túbú àbá ahàdì yẹ túbú àbá ahàdì yẹ túbú àbá. يسب أبا أحد ويسب أباه ọdún tàbíyà yóò jẹ́. Àrẹ́bí ní ẹnìkan ní yóò gbọ́dọ̀ fún bàbá rẹ̀. Àwọn bàbá wọn yà wọ́n lẹ́nu pé wọ́n yà wọn bàbá rẹ̀ fún bóòlù ní ìlú ọ̀rọ̀ yìí. Àrẹ́bí ní ẹ̀sùn fún bàbá àṣà. Àrẹ́bí ní ẹ̀sùn fún bàbá rẹ̀ ní pé kí a fún bàbá rẹ̀ ní kí a fún bàbá fún bàbá. Tẹ́ bá fún bàbá fún bàbá pa ẹ̀sùn fún bàbá àbá rẹ̀. Kí ẹ wá ní sábà kí kẹ́ yẹn rẹ̀ wá fún bàbá rẹ̀ padà. Ìwọ fúnra rẹ̀ ló fún bàbá rẹ̀ pé tó bá jòkó jẹ́ tó sọ fún bàbá fún ẹ̀ nínú bàbá tiẹ̀ náà. Ìkọ́ wá jẹ́ pé àfáà tó ṣe wá sí ìfún yẹn, òun gẹ́gẹ́ lọ́wọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wọn sọ fún bàbá. Òun kọ́ bàbá wọn, òun kọ́ òun kọ́ pàdé pàdé bàbá wọn. Bébà yìí, tó ilé ìgbà yìí kò bẹ́ẹ̀ pọ̀ mù síwá yìí. Ẹ̀yẹ ká gbìyànjú pé ká bẹ lọ́wọ́ wa lórí ìmọ̀nà ìmọ̀gbọ́n àwọn sọ̀hámà ó burú gàgbọ́n ṣe kékeré níparí ìdájọ́ ìmọ̀gbọ́n àwọn sọ̀hámà òpin sí méjì náà tó wáyé pé yọba ń bú àwọn sọ̀hámà ní èkú tayé èkú tayé tó ẹgbẹ́ èkú yẹn òkú ayẹ báyẹ̀ sí wọn òkú ayẹ báyẹ̀ sí wọn ìwé ìdímú kàbá ìkẹ̀jẹ́ ńlá ẹ̀jẹ̀ tó tóbi tẹ́lẹ̀ wá ń bú wọn níbi tí tí ó máa ta òkú ẹ̀sìn wọn sábàáyì yóò padà sùn fi dín ní ìkọ̀bí àìdá láti ní wọ́n yóò fa àrùn fi dín ní ewu tí ó máa káyẹ bẹ́sẹ̀ wọn ìwúlé ìkúkú ni ọlọ́run kò sọ wà fún mi nígbà ìkókó ẹ̀jẹ̀ tá a dínà sí ọdún àwọn ọ̀sán wà lẹ́yìn ọ̀sán àwọn ọ̀sán náà ẹni rẹ̀ ni wọ́n. Adẹ́lọ́wọ̀n àbúrò máa ń tààdá wá kí ó tàbí fún àgbọ́yọ̀ ìfẹ́ ìtọ̀kan wa. Àgbọ́ àtàbí òkúta gidi, ọlọ́mọdé wa ọ̀wọ́n ní sòrò, ọlọ́mọdé sàmàdá wa, ọlọ́mọdé wa kí wọ́n lè fún wọn tán ibi tí wọ́n bá lọ yẹn. Wípé àtùkọ́ wà yìí, wọ́n ọ̀sẹ̀ yìí alábìyàn ọjọ́ orí àwọn ìlú náà ni wọ́n wà láàárín fifty seventy and ìdí òun ti wà ní inú wọ́n ti wà ní gbogbo ìṣàkóso àti ìṣàkóso àti ìdíẹ̀ tó bá ti di nǹkan jájára ní fifty. ẹjọ́ nàdá ìrọ́ ni pé fún wọ́n ti lo fifty ojú extra time ni wọ́n lò lọ́wọ́ rẹ̀. extra time yẹ ó lè kàkẹ́ ìlú dáadáa torí pé ẹ̀sìn tí wọ́n tààrí yẹn ẹ̀sìn tí wọ́n tààrí yẹn àbẹ́lọ́n gẹ́gẹ́ fún ìdíwò dáàbẹ́lọ́n ti pé kọ́lọ́n ti jẹ ilé padà kọ́lọ́n fún ìṣẹ́ kọ́lọ́n jẹ wá fún lẹ́nu kẹrí ìlú kẹrẹ́ ní àtàlábíà lo ìmọ̀lẹ́ yẹn pé dáàbẹ́lọ́n fún lé nìyẹn àbẹ́lọ́n ìmọ̀lẹ́ fún yín gbogbo bá di ìfẹ́ pẹ́tù náà àánú ọlọ́ọ̀lẹ́ ni tó fi lò fún kẹ́kì lò kò tẹ́ bá lò fún kẹ́kì ẹ máa wá twenty plus yẹn ẹ̀dùn rò pẹ́yìn Bẹ̀rẹ̀ àti ọdún pàdé pé tó tún máa ní pé tó ọlọ́mọ alàbọ̀rọ̀ lọ́mọ. Bẹ̀rẹ̀ àti ọdún jẹ́ lóògùn tó ń bí ẹgbẹ́ ìlúmọ́. Níta ń tẹ́lé ìtọ́ ní pé ẹni tó máa tààrà ìjẹun. Ó dáa ẹ̀yọ̀ ń kú àdá. Àsìkò téèyàn máa ń dáwọ́ ní ilé ìrìndì, téèyàn máa ń dájú ọlọ́mọ bá. Àsìkò yẹn lè bá bẹ̀rẹ̀ lẹ́wọ́ ara wọ́n lé ìdí ọ̀dà ọlọ́mọ ọlọ́mọ ọlọ́run jáde lọ bẹ́ẹ̀ nǹkan wájà ọlọ́run jáde wájà ọlọ́run jáde ọ̀sán wa náà ọlọ́run wájà alájọ kan tọ́lọ́ ọba ọlọ́run já parí síbi tí ọjọ́ ọlọ́run ọba àti ìṣiṣẹ́ rẹ̀ náà lọ́wọ́ rẹ̀. Bàbá wa Habib, ọmọ bàbá Adam Dadibu, ìlú òfin àlè ìwọ́n ló ti dé dáa torí pé àwọn àkókò kan pẹ̀lú wọn ní. Gbóòrò bẹ́ẹ̀ ni o, ní ọ̀bẹ́yà bẹ́ẹ̀ ni o ní. Mo dẹ̀ mọ̀ pé àṣẹ́kù wa المسلم العباد وكمان البدع وبدع وكمان البدع وصحابات عودوا وجلسوا البدع لما كان بابات عودوا وجلسوا البدع Àbọ̀rọ̀ ìjọba tó ẹ̀ tí bàbá yìí kúrò ní ọmọ ìṣúra rẹ̀. Pẹ̀lú pé nígbà tí ó bẹ̀rẹ̀ sọ pé bá ń bọ̀ ọkùnrin kékeré rẹ̀. Ìtọ́lọ̀ ẹ̀dá ní ìtàkùn kan ni, àbúrò kan ni, ẹ̀gbẹ́ kan ni, ọmọ ìlú kan ni, ọ̀pọ̀ èèyàn kan ni alẹ́ yẹn kẹ́ sọ àbá yẹn kẹ́ lọ́wọ́ wà nígbà wọn mú ẹgbẹ́ tí wọ́n àbá ẹ̀fẹ́ yìí àwọn yẹn kí wọ́n sọ àgbà ẹ̀rọ ìgbà ìdílé ìdí tayọ tó yàn ń dáyẹ̀ lé ẹ̀yẹ̀ sílẹ̀ ẹni yìí fún ara rẹ̀ ń dáyẹ̀ lé ara rẹ̀ dúró ọ̀wọ́ àdúgbò dáyẹ̀ àfi ìkẹ́ńtà wà ní wọn tí wọ́n ní wọn gba ìdílé ló jẹ́ nígbà tí ìbọn bá ti ń mú Ìlú náà máa ń sọ àwọn àwọn nǹkan tó fi lóṣù láì. So àwọn ọ̀rọ̀ wọlé pé àwọn àyè lè gbọ́dọ̀ máa sọ ní ìlú òun sọ. Àbá ọmọ ní òjì wúka tó ní máa jẹun. Á lè ọmọ ní òjì wúka tó ní àbí. Látọ́ wa ní àwọn àyèmọ̀ àyèmọ̀ rẹ̀ àbí mo dàrú ìṣòro. Àwọn ọ̀rọ̀ táwọn àfáà lè tó ògbọ̀dọ̀ máa sọ. Àà omi àwọn sọ. Ìtú ń gbajú ní kẹ́jù. Òun ni wípé tí mo ní mo ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí mo bá ti dákẹ́ rẹ̀ látọ̀lẹ́ mo tó kọ́. tó bá yẹ̀ lẹ́nu pé wọ́n wá ní ọmọ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àwọn tí wọ́n lágbára ti àwọn ọmọ ìjọba máa ń ṣe é yìí yóò tó hàn bí wọ́n ń ṣe ọmọ ẹgbọ́n wọn kọ́ àwọn èèyàn lọ́mọ wọn báyìí. tó wọ́n wá ní wọ́n kó gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ láwọn ọ̀rọ̀ olóko ní agbára. àwọn ọ̀rọ̀ ló ń pé àbá àkàtà àgbà tí ẹ tó wò lé wọn pákí ẹ̀mọ́ yọ láàbá. kátólẹ̀ ló jẹ́ ìdúró. àgẹ́gẹ́ bá ṣe mọ bàbá ádámù bá ṣe mọ̀ wọ́n. gbogbo àwọn ìdájọ́ bá ní gbogbo sí i bàbá ádámù.

ó jẹ́ pé ní àbá ti lè fún bàbá dámọ̀ báyìí so ẹ máa wo ìrọ̀lẹ́ báyìí la fún wọn ó tó di aago méjì òní ẹ sì ń jókòó fún wọn pẹ̀lú èpè àti ìkàlù tí wọ́n mọ̀ ní jáde pẹ̀lú àwọn òkèèrè ọlọ́run tàbí wọ́n ti rán wọn nínú àwọn sọ̀hádà tó àti àbájá wọ́n láì nínú àkókò àwọn ìpọ̀ náà wà anyị. yìí. Tábà fún wa níwọ̀ wọn ni, kò sẹ́ni lọ́gbọ̀rọ̀ pé sàádé mẹ́lẹ́gbẹ̀rẹ̀ yóò gbọ́dọ̀ mọ́ sọ pé ó di ọ̀gbọ́n wà ẹ̀. Àwọn wá lọ sọ̀rọ̀ bí àláwọ̀ á ní òkú ṣe ta mọ́ ti dá yìí. anyị pé sàádé lẹ́gbẹ̀ẹ́ wa ní ìgbà yìí á irú wa ni. ní bá. Ó dà náà, àwọn àti yáwọ́ àbẹ́ni ìdáná ní mọ̀gbẹ́ni kan tẹ ohun jẹ́ àgbò àtẹ́bí ò mọ ni àwọn máa ní ó ti tẹ̀sẹ̀ tó àwọn ìṣòro àwọn sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àìsàn Gbogbo àwọn ìgbà yìí náà a nù ní ṣe ẹjẹ́ ká mọ ìwà àwọn sọ̀hábà ní àwọn sọ̀hábà. Ọ̀la ẹjẹ́ ká mọ ìwà ọ̀rọ̀ ẹgbẹ́ ká kẹ́ sí gbogbo àwọn ìgbà tí àwọn ènìyàn ń ní ìwúrọ̀ àwọn àfáà sí tó àwọn ìṣẹ̀lẹ̀ lójú láti máa fi ìyá àbá ti sọ́dọ̀ wọn àmọ́ àbá àti ìtọ́jú náà wà náà lójú àbá àti ìtánì tó irú wọn ní irú àbá àti ìdùnnú. Insha Allah ta'ala látara ìbéèrè ẹlẹ́kejì tí ó wà àmúfẹ́ ti àwọn ìgbẹ́nigbẹ́ni tó túbà fún wa ní mẹ́rin fẹ́ fún wa nípa orin kan tí a kọ nípa àbá wa tó àwọn làwọn àwọn kankan tó dì sí àmọ́ ìbájẹ́ kí ṣe ìfura fún sọ̀rọ̀ nípa pọ́ńtẹ́lẹ̀ kì í gbé ẹ̀gbà sí mi tó àbẹ́rẹ́ rẹ̀ ti kọ́ òǹtọ̀ náà lágbárí àwọn sọ̀rọ̀ tó dá sáwọn àwọn àwọn olólùfẹ́ ọlọ́run òun náà ni àjùwà tó lẹ́yìn àwọn sàhábà bàbá yìí ò mọ́ lórí àwọn sàhábà ó tún dọ́dọ̀ àwọn àfáàgbà àwọn onímọ̀ láwọn onímọ̀ tó tọ́ lọ àwọn tó jẹ́ sí wípé kí ẹ máa nífẹ̀ẹ́ wọn ó ti kó ìfẹ́ wọn sì lè máa túmọ̀ pé ẹ ń ṣèjọ nínú àwọn onímọ̀ yìí ẹni tó wá ṣe pàtàkì jù nínú àwọn onímọ̀ tí ẹni yìí ti ń ṣe àtọ́ ìnáwó tí wọ́n ń ṣe ojú òun náà ni àbá àwọn tí wọ́n gbajúmọ̀ tí wọ́n ń Al-Imam Al-Bukhari. Nígbà tó bá ti ń bú àwọn àfáà, tí wọ́n ti ń bú wọn, kò sí ni wọ́n mẹ́rin bá àfáà àwọn àgbà yìí. Ọ̀gbọ́n ẹ̀ wọ́n mẹ́rin bá àfáà àwọn àgbà yìí. Ṣé mo pé ẹlòmíì ti kọ́ látọ̀dọ̀ kò sí yóò? Ìgbẹ́ Buhari èèyàn kéèyàn ni. Tí ò bá gbọ́ ni kò mẹ́rin tí jẹ́ Bukhari tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Buhari pẹ́sẹ̀ntì òun gbà o àmọ́ nígbà tó wá gbọ́ lẹ́nu àbá àtàbí èèyàn aburú ló wá máa àbá dáadáa yìí. tó ìdí tó jẹ́ kí n bá jẹ́ kí n ṣe sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé tẹ́lú àwọn èèyàn báyìí wọn ò gbọ́dọ̀ ẹnì kan ò gbọ́dọ̀ fẹ́nu sáta wọn kí ara ẹni tó bá jẹ́ mùsùlùmí ni ó máa ń mú kátó wájú tó bá jẹ́ sọ́ọ́lù mìíràn wọ́n ìwọ́n gbọ́dọ̀ fẹ́nu sáta èèyàn sí àbúrò àti àyè máa ń bùkọ̀rọ̀ yìí inú yẹn ti máa dùn lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n ń ṣerú nǹkan yẹn àti kí ẹ̀rọ máa nífẹ̀ẹ́ ẹni tí ń nífẹ̀ẹ́ ẹ̀rọ ẹni tí ń ṣerú nǹkan yẹn à dúrúkù nìyẹn ọ̀lọ́ yìí bí ẹ̀ bá wo iṣẹ́ táwọn ènìyàn yìí ṣe fún ẹ̀sìn àyàn ní máa yẹ kódà èèyàn ní gbogbo bá níyẹn ni èèyàn ní ìfẹ́ o bàbá bá níyẹn wọn mọ́ lọ́sẹ̀ yìí àwọn náà pé àní ọmọ ilé ìtúta àbí ìjẹun ìdí níbẹ̀ ìjẹun ọmọlé wíwú àmúhùrẹ́ ọ̀húnwà ìmọ̀kù bùkọ́ ní ìlú ní kẹtẹ́ ti papọ̀ mọ́ ìkan nù yìí ní ti báyìí ní báyìí ó ti di ìwọ̀ bí mi báyìí kò tí n bá fẹ́ sí lára mi kọjá mọ́sálásí tí ń wáyàwó ní ti báyìí ìlú káyàwó ló bá ní ìwà torí pé ẹnìkan ti ba ilé wọn jẹ́ lọ́nà sí ti báyìí wọn lọ́ọ̀ tòun lórí náà àwọn nípa àlìmọ́mù bùkọ́ bàbá ìfún bẹ̀rù àtẹ́wù ẹgbẹ́ wọn àbí bàbá tí a ń pè ní àlèmọ́mù ìgbòkọ̀ rí tí wọ́n ò ṣe kankan wọ́n kà wáyé wọ́n kà wáyé wọ́n sáyé wọ́n ti rọ̀ náà ni. àdúrà ìdí ẹ̀kọ́ tí àwọn àwọn yìí tó gbajúmọ̀ rọ̀ nù ìjà ni ó ń sọ bí. ṣé ààyè wá wà ń bẹ̀ débi pé ààyè ìlú máa ń fẹ́ẹ̀sì. tí wọ́n bá ti sọ pé àdìsù kan buhari gbà wá ó ti wá ìgbésà náà yín débẹ̀ náà ní ìjọba eléyìí wà jíjí wọn ń tako olódó ń tako àlọ́kọ̀ àì ẹ̀dá kẹ́ bá wà yẹn lọ ní ilé ìyá ẹ̀dá fún wa ọ̀fẹ́. Ní onígun yìí fẹ́ wá sọ̀rọ̀ nípa ìṣòro wa ní ìṣòro náà. Nínú àwọn ìbànújẹ́ àti àwọn àdánwò eléyìí tí ó tẹ̀lé sí ìjọ mùsùlùmí láti orí àwọn àgbà àṣàyìn bin adam àdìlóyìn mọ̀díwù marcus lagini orílẹ̀-èdè ìwọ̀n sọ̀rọ̀ lókún wà tó sọ̀rọ̀ kálẹ̀ kan ti tó dáhùn lórí ìbẹ̀rù ìtọ́jú gbogbo ẹnikẹ́ni tó tán bọ̀ àwọn sọ̀hárà tọ́gbán yẹ́sà ìrìnlẹ̀ yóò máa bẹnu àtẹ́lú ẹ̀sìn wọn mo ní kúkúrú ọlọ́wọ́ bá lọ́sùn fara tààyà láti ilé ìrìnlẹ̀ náà sọ̀rọ̀ àti ọlọ́wọ́ bá ní wọ́lá ìta àṣàwọn lẹ́yàkọ̀ọ́rún na ìnàmà na rúrù ọ̀nàláwò بالأبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا واتفقوا مع الإيمان. àwọn táyà yìí sọ̀kalẹ̀ lé ọlọ́pàá ní àlẹ́bí tó wá bí wọ́n lè pé èéṣe tẹ́ẹ̀ni jẹ́ olúwà bàjẹ́ ìwò tẹ́ ń fa àwọn sọ̀hábà di èyẹ tẹ́ ń bú àwọn sọ̀hábà ọlọ́pàá ní wọ́n sọ wípé àwọn tẹ́rẹ́ ni àwọn kan ń sọ̀rọ̀ àtọ́jẹ lásán ni àwọn kan ń tawẹ́wà ni à ń tàwàdà ni ọlọ́pàá ní ká ń sọ fún wọn wípé àdìlá ọlọ́pàá náà wà á yá sí àtàwọn àmì rẹ̀ wà fún ní àbòjíjọ́ ọlọ́pàá tó ń rẹ̀yìn ní ṣe ẹ̀yẹ láti àìsẹ́lì owó ọ̀tàbọ̀tò káàdà ìmáni ọlọ́wà ní amáwùlẹ̀ mú àwújáde kàkà wá ẹ̀dì ní kèntò ilẹ́yìn ìgbàgbọ́ àwọn tí wọ́n táyẹ̀ sọ̀kà rẹ̀ lórí àwọn tí ni مثل قرائنا هؤلاء أرغب أرغب بطونا وأجبر عند لقاء العدو wọ́n ní àwòrí ẹni tí ọjọ́ sí pé àfi kíkun rẹ̀ díkun rẹ̀ ó ṣe tóbi díkun rẹ̀ ó ṣe wú kọmọjú kun lọ kọmọjú jíjẹ lọ wọ́n sì lẹ gan sábà pàdé àwọn ọ̀tá tó kó àwọn kò rọ̀ wà àwọn sọ̀hábà yìí ààrẹ ni tó ń lẹ tó wọn ààrẹ ni tí ó tó ń láìsí oúnjẹ tó ń láìsí ìdí abùkátà kun rẹ̀ tó wọn. eléyìí báyìí lórí túbọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ ló fẹ́ lọ tọ́lọ́wọ́ àdéjọ́lá bí fún àyẹ̀ká ẹ̀ lé wọn lórí wọ́n dìde lórí látara báyìí bákan náà iṣẹ́ àwọn mùnàfikó ti pẹ́dipẹ́ yìí ẹ wo àdíjì tí ẹ̀dí tí zaydun afọ́n tó gbà wá nígbà tí abdullahi bin ubay bin sanuwol tó ń kó àwọn sọ̀hábà lọ́jọ́ kìíní àná láyé wọn já ilẹ̀ al-madina la yukhrijanna al-a'azzu minha al-adhall أبي هم الذين لا هم الذين يقولون لا توقفوا على من عند رسول الله حتى ينفضوا àwọn àyà yẹn àwọn àmúnàfikún àwọn ẹni wọ́n ń bu ẹnu àtẹ́lù àwọn sọ̀hábà tó ń bú àwọn sọ̀hábà wọ́n bẹ̀rẹ̀ kí lọ ní ọmọ jáìnà ilẹ̀ Madina tábà padà sínú Madina láyókù ìjánà àẹ́sù mìnà àdáni àwọn ẹni yìí àwọn alágbára àwa tàjọ mọ Madina á lé àwọn ẹni yẹpẹrẹ àwọn sọ̀hábà yẹn á lé wọn dànù kúrò Madina yìí wọ́n bá wọn sọ̀há bàtà lẹ́bi sọ̀tọ́ ọ̀sẹ̀rẹ̀ wọ̀nyí wípé àgbẹ̀lù ni wọ́n àlọ́ àjọ ọlọ́run akótó wa kúrò fẹ́. tó bá wọn kan yìí ọlọ́run bá ní ká ti dé kó yé wa. pé àwọn tí wọ́n ń bú àwọn sọ̀há bà tí wọ́n bẹnu àtẹ́lù wọn àwọn ta ni àwọn àjùmọ̀lá tó kúrò sọ àwọn ní máa ń ṣe bẹ́ẹ̀ tó bọ́lọ̀ máa kótó wọn. náà ṣé wá rí Al-Imam Bukhari àgbà fún àníwẹ̀sìn wa yìí ọlọ́run ọba lọ́sùn náà sára fi ṣe kùrù jẹ dáadáa àti oríire tó yẹ pé ọlọ́run ọba lọ́sùn náà sára òfin ẹnì kankan irú kùrù jẹun nínú pẹ̀lúgbà kí ni kùrù jẹ oríire yẹn òun ni pé àwọn ni wọ́n kó síra tó lálàáfíà jùlọ lẹ́yìn Al-Qur'anul Karim tí a tó lálàáfíà jùlọ nínú ìfẹ́ Islam àwọn ọlọ́wọ́ àdíjá sí ìfọ̀gẹ́gẹ́ gbogbo. àtọ́ṣù kìtàbí bàdà tíra tó lálàáfíà jùlọ lẹ́yìn tíra ọlọ́run tíra tó fi ń dáa jùlọ lẹ́yìn tíra ọlọ́run ọba lọ́sùn táwọn tààrà ẹni tó kójọ ní àdìgbọ́n òṣùkọ́ ni. náà tí a bá fẹ́ gbàgbọ́ yé léyìí dáadáa lè pé ọlá tó tóbi tí ẹ bá ní ká wo tíra tí wọ́n kọ nípa tó kọ nípa ìmọ̀ lẹ́yìn tíra yẹn títà bá kó sínú lé sínú lé ìbàgbà náà fún ẹ̀dá mi lóhùn mo fi ọlọ́run ọba tó dá mi mo fi ọlọ́run ọba tó dá mi búra kíra tó ń kọ nínú nípa táwọn kọ nínú Islam tá a bá kó sínú lé ìbàgbà in fact láìpẹ́ àwọn ẹlòmíì lẹ́yìn pé kíra tó ń ní kò nǹkan kan láìpẹ́ ìwọ̀n dúró lé ìlọ inú ilé orí ilé yìí ń láìpẹ́ àwọn ẹlòmíì tẹ́mi mà tí mo rí rí ó dúró lé ìlọ yóò jẹ́ pé láìbírì yẹn kíra kún bẹ̀ púpọ̀ ni. Ìwọ́n ti láǹfààní láti ní nínú tíra kiri tí tí wọ́n kọ. Ẹwà dúró tíra táwọn èèyàn kọ nípa Islam. Ẹwà dúró tíra táwọn èèyàn kọ. Tíra tó wá dáa jù tó gbégbó orókè tó gbà pọ̀. Lẹ́yìn tíra ọlọ́run Al-Qur'an Al-Karim lẹ́nu gbogbo táwọn èèyàn kọ nílé ayé gbogbo táwọn èèyàn kọ yányá àti lẹ́yìn tẹ̀fẹ́ tírẹ̀sì lọ́kọ́ dà jù náà lẹ́yìn tírẹ̀sì gbogbo táwọn èèyàn ń kọ ní gbogbo ìwé gbogbo textbook táwọn èèyàn ń kọ tírà tó dáa jù ìwé tó dáa jù lẹ́yìn Quran ní gbogbo àgbáyé sọ nínú gbogbo rí ẹnu ẹ mú tírà ẹ mú ìwé táwọn èèyàn kọ kọ́ da tó kọ́ rí wa ẹ mú ẹ dá mọ tírà kan ọ̀ya olówó ti yìí kọ́lá jẹun kọ́lá jẹun yẹn olówó ti yìí.

ẹgbẹ́ bí ẹni tí ò ní ẹ̀kọ́ Islam tí ò lẹ́kọ̀ọ́ Islam òun ni kéèyàn máa ń bú àìlọ́ ìfọ́ yìí èyí ń fi hàn ó fi ó ń fi hàn hàn ẹgbẹ́ bí aláìdá kan ẹgbẹ́ bí ẹni tó rẹ̀ yìí. nítorí pé ṣé a rí kíra àìmọ́ mú dùkọ́ rí èèyàn ò lè fẹ́ di àfẹ́ẹ̀sì láyé mo fi ọlọ́wọ́ bá tẹ́mi ìlú sí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi fúra wọn.

àbí lẹ́yìn kòrán jẹ́ mọ́bíkà bá lẹ́yìn kòrán tí ó mú ojú tí àwọn olùkú bí oṣù ní ìnáyà tí oṣù tó lé kàdára tó tún mú ojú dáadáa olùsọ ìrùkọ́ yìí lẹ́yìn ẹni sọ̀rọ̀ mú kú lẹ́yìn náà ni sọ̀rọ̀ mú kú lẹ́yìn náà ni sọ́nà ìdàrú lẹ́yìn náà ni sọ́nà yìí ìlú lọ́wọ́ àwọn ọkùnrin àwọn ẹ̀yà ìṣẹ́ra mẹ́fà àwọn ìṣẹ́ra tó lè ṣe ní máa ń sọ ní ìjàmbá àwọn ìṣẹ́ra tó lókè máa ń jàmbá àwọn ìṣẹ́ra tó lọ ká tó tó rẹ̀ di àpá. báàbù kan nínú sọ ní ìbùkọ́ yìí báàbù ẹ̀yọ kan nínú sọ ìbùkọ́ yìí báàbù ẹ̀yọ kan nù. ó tún yẹ ká gbogbo oyè tí ẹ fẹ́ gbà nínú mímọ̀ gbogbo oyè mímọ̀ yẹ báàbù ẹ̀yọ kan eléyìí lábẹ́ ẹ̀fẹ̀ pẹ̀lú ìkọ́ nílá ọdún ìjọpọ̀. Báàbù kan eléyìí láàbù kan báàbù kan tó pé wọ́n fún ẹ̀yìn báàbù kan pé ẹ̀lọ́ ṣẹlẹ̀ ní báàbù wọn. Ọ̀nà yìí jẹ́rí bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹjẹ́ kú bẹ́ẹ̀ ni ìmọ̀mù bùkọ́ yìí bẹ́ẹ̀ ni ó ti ga lórí ẹ̀mí ẹ̀mí. Ilé ìgbà ni ìlú mọ́ lórí àwọn àfà àwọn àfà yìí jẹ́ ọkọ̀ Bẹ́ẹ̀ bá tó ń tó mọ́ tó bẹ́ẹ̀ mọ́ tó bí ojú yìí. Bẹ́ẹ̀ bá jẹ́ ń tó mọ́ tó yìí mà. Tẹ́lá wà pẹ́ àwọn ọ̀gá mi lọ́pẹ́ tẹ́lá kí ìrìnàjò ẹ̀ máa tó mọ́ kí yìí. Tẹ́lá tó máa ń tó máa ní oye wà láì ìfọ́lọ̀ bàbúrà nígbà tá a bá àti ìbá kéwú tẹ máa fọ́nà yọ̀ ìlú ẹ̀rọ ọmọ ìbá wọ́n bẹ̀rẹ̀ lọ kọ̀ ọ̀gbọ̀n wà láì lẹ́gbọ́n ọ̀gbọ̀n wọ́n bẹ̀rẹ̀ lọ kọ̀ ọ̀gbọ̀n àti ìjà mọ́ àwọn ìlú àwọn ti fẹ́ àwọn olùkọ́ dàbí àti olùkọ́ wọ́n dá pé ìyájọ́ òtò orí kó bí wẹ̀ láti lọ sí láti lọ sí àwọn olùkọ́

àníwọ́n mọ̀ tó kọ́ ní ẹgbẹ́ ìgbà tó lé àwọn tó bá àwọn tó lọ dájú rẹ̀ ó lé wọn ó já wọn àwọn tí wọ́n lẹ́yìn rẹ̀ ò lè bá wọn àti lè bá títí tó lè tó pé ìgbọ́ dájú ni pé oh, ọlọ́pàá ti fọ́ wàlá yóò ti lọ wípé ó kò sí àkàjọ tó ń lára àti àjùsọ ìlú kọ́ ìlọ ó lè lè lọ́wọ́ ìdàbí ọlọ́wọ́ ọyá jáde ẹsẹ̀ ọkùnrin náà

àwọn alájùmọ̀ márìkà ti jẹ ọ̀nà ìkòní jáde fún mi àwọn ìrọ̀lọ́dì ní àbá àdìbò jẹ olùjáde fún ọ̀rọ̀ ọ̀kọ́ yìí gbogbo rẹ̀ ó lè rẹ́sì yìí ṣe láì lọ́sọ́dọ̀ ọ̀kọ́ yìí ó lè fẹ́ sí lórí ẹ̀rẹ́ agbẹ́sọ̀ ọ̀kọ́ yìí kọjá ilé ẹ̀kọ́ kan náà àwọn àfá àwọn àfá àwọn àfá àgbàgbà nígbà tí wọ́n gbé ìmáàmù lọ́wọ́ yìí wọ́n gbé wọn ní ọkọ̀ ìkọ̀ wúwo wọ́n mi lùkọ́ yìí wọ́n lé mú tèmi ìdémi àdìmáàmù já àdìmáàmù já wọn fún mi nínú àwọn olùkọ́ nínú àwọn tí máa ń yọ ọ̀bẹ tí máa ń yọ ti nǹkan tó máa ń kún ìgbà tí wọ́n ń jòkó ju ẹ̀wọ̀ rí wọ́n bẹ́ rí wàlá wọ́n wọ́n wọ́n wọ́n tẹ́lẹ̀ káàrí eléyìí òjò rọ́lù ẹlọ́gbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ní àjà ọ̀fúnfì ẹlọ́gbẹ̀rẹ̀ mẹ́kùnrin ẹgbẹ̀rẹ̀ ìlú rẹ̀ mẹ́rin fún ọ̀tọ̀ yìí ẹjọ́ ọmọ ọ̀pọ̀ ní ọmọ náà tó mú ẹjọ́ ọmọ ẹni adé fún mọ̀ sí òkúté kátórí ọmọ ìgbẹ̀gbẹ̀ wọ́n lè ní dáhùn fún mi àwọn lè ní dáhùn fún mi Ìjọba ti ẹ̀yí dáhùn bẹ̀rẹ̀ ní ìjọba.

Àyọ́kù kọ́jú ẹgbẹ́ àwọn tí wọ́n fún wà láì wọ́n gbà wọ́n gbà Àwọn tó kọ́ òkọ́ yìí wọ́n gbà fà. Nínú àwọn àbùkọ́ yìí àyí àyí àbẹ̀dìní, àyí awa àbẹ̀dìní, àyí máa máa fẹ̀. awa àwọn ilé àfà àwọn àfà àbẹ̀fẹ́ àwọn àfà àbùkọ́ yìí àbẹ̀fẹ́ pé ó kẹ̀lú mi fún ilá àjẹ́kẹ̀ fún ilé jẹ́ ìṣẹ̀. Tí àwọn pẹ́ tààrí òkùnkọ́ yí tẹ́mẹ́yẹ mùsàmẹ́dàkùn tààrí òkùnkọ́ yọ láàárín ápùn tí wọ́n tó ìgbọ́ òkùnkọ́ yọ. Ẹni yóò máa tẹ́kọ̀ọ́ ìgbòkọ́ yọ àwọn ọ̀sán. Bùkọ́rí náà pé tẹbá sáńpé, tẹbá ní kó máa sọ̀rọ̀, kó máa sọ̀rọ̀ mímọ̀ lọ, àti kó máa sọ ìta àwọn onímọ̀. Bùkọ́rí ó máa sọ̀rọ̀ tẹ̀rẹ̀ bí ẹni pé yóò máa jálẹ̀ yóò máa. Àti tẹbá tẹbá tẹbá tẹbá tọ́mù ọ̀pọ̀ yóò rọ ìlànà. Ẹ mẹ́jọ sí àbáwa àìyèyè àfọwà tí ẹ ń gbé tọrẹ Muhammad yóò yá àdúgbò yìí ẹwọ́n ẹ̀rọ tó ń fa ìmọ̀ olùkọ́ yìí. Àmọ́ olùkọ́ yìí kọjá ìlú ìgbàkan sọ yìí. Àwọn èèyàn ní Baghdad, ìgbà tó ń gbọ́rọ̀ olùkọ́ yìí ń gbọ́rọ̀ wọ́n lọ mú àdí wọ́n dàrú wọn àwọn eléyìí mú ìtúnájú àdí yẹn àdí yẹn ti fi ẹjọ́ wà lọ́wọ́ yìí mú ìtúnájú sí ẹ yóò fi sí ibi mọ́tún ọ̀tọ̀lọ́ sí ẹ èyí lọ́ọ́ pa mọ́tún sí ẹ yóò fi sí ìtúnájú ọ̀hún wọ́n ti dàgbò àdí yìí wẹ̀. wọ́n ti wá wọ́n ń kà lọ́dọ̀ òkú yí wọ́n ti wọ́n ti ń kà bá ìpàdé àkẹ́kọ̀ọ́ òkú yí ní àwọn onímọ̀ ti mọ̀ wípé èdè ìmọ̀lẹ́ ní dọ̀rọ̀ àwọn aláìmọ̀ká lọ́wọ́ mu ọmọ ọmọ ilé ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ lọ́mọ àdíje ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àwọn àbá òjì ìfúnni nílò kàdé ní rẹ̀ olóhùn ọ̀mọ́ ọmọ ọmọ ọmọ ọmọ

wọ́n ní kéde pé òkọ́ rí wọ́n ti tó so àdìsí wọ́n ti àdìsí wọ́n ti kọ́ lóta wọn lè mọ̀ wọ́n ní kó fi àwọn lè mọ̀ ní pé fún wọn ló ti rántí ní pé àdìsí ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ìsinájú rẹ̀ lẹ́ni ẹlẹ́ẹ̀kejì láì kọ́lẹ̀ ó sì rántí pé àdìsí wa ni ẹlẹ́ẹ̀kẹta ìsinájú rẹ̀ lẹ́ni ẹlẹ́ẹ̀kẹwàá àbẹ́ni ẹlẹ́ẹ̀karùn-ún ló lò ó sì tó ó sì dá gbogbo ẹ̀ padà láì yẹ láì ní kó kọ́lẹ̀ lórí ìdòkó náà wọ́n ní ìgbà ìwọ́n ní yìí wàhálà yìí màá jùlọ ìlú lọ́tọ́. ẹni wọn bá nínú jẹ́ ìlú pé mo jẹ́ ìlú wọn pẹ̀lú dáta àhàlìbù wọn lè ká àyè ìjẹ́ lọ́sẹ̀ mẹ́tọ́ wà kálẹ̀ rẹ̀. ní ẹ̀ka jẹ́ ètò ìlú wàhálà ìjọba lè kà ẹ̀ kàkà bọ́. ẹ ẹ bírèkì tàbí yìí ẹ̀dá mi lọ àyè ìjẹ́ lọ́sẹ̀ ẹ̀ka mẹ́tọ́ wà kálẹ̀ rẹ̀. wọ́n dà wani mọ̀fẹ́sẹ̀rún wọ́n ní a ẹgbẹ́ tí àbúrọ̀ ní ẹgbẹ́ òòrùn ẹka àyíkẹ́ ọkẹ̀ wọ́n ní ọ̀sánlẹ́ra tí máa fún ilé máa fún ilé ìyàkẹ́ nínú àyíkì ẹ̀ẹ̀lì dáyẹjú rẹ̀ ìyàkẹ́ pé bẹ́ẹ̀ tẹ̀yẹ tún yẹ̀ yìí ẹ̀ẹ̀lì dáyẹjú kò lè jẹ́ ìyẹn tí ó máa pariwo àwọn àṣà ìdí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé ìdí ìbájú àwọn àti àwọn àmì àwọn ìṣòro yìí àwọn ìṣòro yìí yóò máa pariwo àwọn àṣà ìdí ìbájú àwọn torí wà láàyè wà láàyè ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ tí ó ń bá jẹ ni ọmọ bí ilé ìlú ayé lọ wà láàyè wọ́n ti ń ọ̀rẹ́ yìí ti ń pè ni. ẹ̀ẹ́dẹ̀ wọ́n mọ̀ yìí ìmọ̀ náà ẹbí máa jẹ ọmọdé ọlọ́mọ máa Adam ìmá bàbá ìmá bàbá wa bùkọ́ yóò wà nínú nǹkan tí wọ́n pàdé ọ̀rọ̀ ìkọ̀jọ́ lọ má dàbí ọ̀rọ̀ ìlọ òwú sílẹ̀ ọ̀rọ̀ adá sí adáwọn tó wà ní ìjàkújà àdínú kò nà bàbá dáhùn àwọn èyí ni wọ́n yíwọ́n kúrò lọ ẹ̀yọ́ àti ẹ̀yọ́ ìlẹ́wà ẹ̀wà máa olóhùn kẹta wọn ní pẹ̀lú lórí kò lè sí ìjẹta ẹni èèyàn tí ò bá di mọ iye wúrà tó lè ta ọmọ ìlú mo máa ti dùn tó inú inú pa mú ẹjẹ ilé ìjọba ti di aláyé ìmọ̀ ìkan jù láyé bẹ́ẹ̀ ni ó ti máa ń láyà fún. ẹgbẹ́ ìtọ́lá máa ti fún ìdíje nítorí Tẹ́wárí àti ń tọ́ ní ní aláìmàkà ní ọmọ bí kìí jí tẹ́yẹ̀ ní. máa bí tó táwọn ọmọ ìyẹn lọ àyèmọ àyèdì níwò ẹni ìdí àwọn ẹyẹ ẹni pẹ́wàá nìyẹn tó àyè níwò ẹni ìdí àwọn ẹyẹ ẹni ẹ̀bá ọmọ ènìyàn èdè máa ń bẹ̀rẹ̀ ẹni jẹ́ ní pé jẹ́ ní pé gbogbo táwọn ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bàbá ìjẹ́ ní kábíyèsí gbogbo òsílẹ̀ sí èrò yìí nǹkan yìí òsílẹ̀ sí èrò yìí òpè tí wọ́n ń jẹ́ àwọn apájọ́wọ̀n ìlú yìí tó yìí òdu. Àìmọ́ ìkọ́ ló kọjá ìyẹ̀dẹ́ ẹ̀ka máa ń tí ẹ̀ka máa ń bẹnu àtẹ́yìn. Wọ́n yóò láyé dùn. Bàbá yìí yóò máa ń lá ìkọ́ ni. Àìmọ́ àti ẹ̀bá ti bá mọ ẹ̀mọ́ ìpè yìí kọ́ ni. Ẹ máa wò pé bí ẹni wọ́n mọ̀ wà ló fi rán mọ̀ mọ̀ ẹ̀ka bẹ́ẹ̀ nítorí ìjẹ́sọ̀rọ̀ bàdìyàn fẹ́ lòdì. Bàbá yìí ń kọ́

Ọlọ́run àwọn ìgbékalẹ̀ rẹ̀ nítorí àti ìdáàbòbò àdíjọ̀ ní ìtọ̀lọ́ ọ̀pọ̀lọ́. Tẹ́lá ọlọ́pọ̀ yìí yóò kú ní ilé ẹ̀sìn ó kò lé lọ́mọdé. Àtàrí àjànà fún ìfọ́ yìí yé jẹ́ wù jí wù. Tẹ́lá yìí, mo fi ọlọ́run àwọn tó dá wúra. Mo fi ọlọ́run àwọn tó dá wúra. Mo ní kí ẹ fi ẹni tẹ́yẹ̀ lè máa

ẹgbẹ́ rẹ̀ wá ní ṣe mú. Ẹgbẹ́ bàbá rẹ̀ Òkè yóò gẹ́ nígbà bí ẹ̀ṣẹ̀ yẹ púpọ̀ rí. Wàhálà ìgbẹ́ lọ mẹ́jọ bàbá rẹ̀ gẹ́ nígbà bí ẹ̀ṣẹ̀ yẹ púpọ̀ rí. Bàbá bòrò. Àwọn táwọn wí wọn àgbó yíǹkì wọn àgbó yíǹkì yìí bá olùkọ́ ni. Ṣé ní tàwọn àdàbà wọn àgbó èkó ẹ̀yìn ìtọ̀ yìí olùkọ́ yìí wọ́n tọ̀ orúkọ jẹ́ àwọn tí lápá èkó ẹ̀yìn rẹ̀ wọ́n tó. Ọ̀nà ìdíje yìí sí ní ìṣẹ́ ìdájọ́ wọ́n láì mú ọlọ́run àbúra gbogbo ìgbìyànjú tí àwọn ẹlòmíì ṣe àti bàbá ẹni náà sọ ìgbókò ìgbìyànjú tó ṣe láti ìbẹ̀rẹ̀ rẹ̀ ilé ìfẹ́ ilé parí ayé rẹ̀ wọ́n láì kò tó kí mẹ́tì mẹ́tì kọ́ ẹ̀jẹ̀ mẹ́tì tọ́jú olùkọ́ iná òtún péjì márùn-ún nínú kí mẹ́tì kọ́ ẹ̀jẹ̀ mú ó fẹ́ fẹ́ yìí iṣẹ́ wọ̀nyí ṣe lẹ́yìn ọ̀rẹ́ ọmọdé ẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ̀rẹ̀ tí wọ́n ń sìn ẹ̀dọ́kùn já fẹ́. ìnà ọ̀dẹ̀ ájú sọ ní pé ìnà àdá máa ti àdìjí lọ yí àyíwá bí àdìjí láàyè àgbà nínú àwọn àmì ìṣẹ́ tí wọ́n ń dá orí rá mi orílẹ̀-èdè tó ń lọ ẹ̀rù àti ẹ̀rù àwọn àrùn àgbà. ó ti máa ń kí na àkọ́ṣọ́tì mọ̀tò ọ̀tàdàbí tó yẹ àdínú àìmọ̀dí yìí àìmọ̀ àfẹ́ ẹ́ àwọn àgbààgbà bá àwọn àgbààgbà bá ó ti lọ wọ́n ní àwọn òun mẹ́rin kẹ́kẹ́ sáré sọ bá sáńtà ló pẹ̀lú àyíjì kí lọ́dọ̀ àwọn ayò ṣẹ̀yìn nínú àwọn ayò àyíjì nàmà wá ìbùkọ́rí ìmọ̀ bùkọ́rí kọjá ábìrì ọkọjá ábìrì àníyàn lómi yẹn fi àyíjì tọ́bá ní ábìrì tabali àwọn Àdìsí ò lè ju wọn lè dúkọ̀ wá ní mọ́tò kọ́ ní kẹ́kọ̀ọ́ láwọn àdìsí wọn lè ké kó lè fi ìjẹ́lẹ́kùn tó fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mọ́ mọ̀ kọ́ni lọ́wọ́ jẹ́mu àdìsí wọ́n tẹ̀ kó Àmì ẹja pa ẹja pa wọn lọ wọn ẹja wọn ẹja ẹja mọ wọn wọn bí wọn lè dùn òun ṣe olóòdòdó kí ọba nínú jẹ káwọn pé irú nìyí ní wọn wá sọ̀rọ̀ sí ìtọrí ẹ̀sùn aláìsí fún ẹgbẹ́ tó fà àyìnbàkà ló fà nígbà yìí ẹni tó bá ti wọn kà kò sí wàláì bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ọba jágà wọn tó bá nàìjíríà lóògùn bí pẹ́jẹ́ntì ní kòkàjọ́ lọ́kà wọ́n ní wọ́n wà ìwé ìyàwó lélẹ́yìn ilé ẹ̀jẹ̀ máa láyà nù. Lébà ìlú, ìgbà ẹ̀tọ́ bá já kàmà kò ní kò ní kò ní dánwòrò. Ẹ̀tọ́ bá mọ ẹrú wọn kò ní dánwòrò. Ó ń gbóyún ẹ̀kọ́ fà á sí ìdí òbí láyà bẹ́ẹ̀. Àyìnmọ̀kan ni. Àrẹ́sọ̀ bọ́ sọ pé iná wọ́n hà láyà tó ló lè mọ ìlú náà ẹ̀ ولكن يبلغ العلم يقبل العلماء حتى اذا لم يتعلم اتقن الناس وجود ọ̀gbọ́n tó ọ̀gbọ̀nù àyè ìyá yóò mú ìlú bàbá àti ìgbàgbọ́ ilé ọ̀rẹ́. Àdébí ọlọ́run bá àdébí lọ́wọ́ ní fún ìmọ̀ kúrò lẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà. Bọ́lọ́run bá àdébí lọ́wọ́ ní fún ìmọ̀ kúrò lẹ̀ nínú àwọn àpá. Ọlọ́run bá àdébí lọ́wọ́ àwọn ìdí bá kò ní tàbá kankan kúrò ilẹ̀. Àwọn ìyá wa mú àwọn aláìmọ̀ kan lóró wọ́n mọ̀ bí wọ́n ti mú ìwà yìí lálá àdíjẹ́ ìdílé mi yìí bàjẹ́ ìdákọ̀dà náà tó mú ń dárí yohana ó ní mú jíìmù ẹ̀sán gbọ́lẹ̀ kan mú jíìmù lè ní darí ilé ẹ̀kọ́ mú jíìmù. ẹ̀rọ mú lọ́wọ́ wa ọ̀rọ̀ wẹ́rẹ́ pé tí àbá alẹ́ tí máa tó ló balẹ̀ káàkiri àti májà lè tó mú ewu ìwọ yóò gbọ́dọ̀ máa tó yẹ lè tó wọ́n bá àwọn ẹlẹ́ tó jẹ́ sákẹ́ sáré rẹ̀. nígbà tó ti tọ́ mú mo ṣe fún ọdún ìfà àbọ̀ nígbà mo ti kò sí àrẹ̀ mọ́ wá lọlé má bẹ̀rẹ̀ tó lọ́wọ́ ọlọ́run ìbá ṣe jẹ́ o Ọlọ́run nípa ìtàjílẹ̀ jẹ́ wọ́n máa lè tún mi jẹ́ ọmọ àánú lé. Irú àwọn ọ̀rọ̀ yẹn ni ìlú oríṣẹ́ tí darí lé jẹ́ oṣù àbá mẹ́lá bẹ̀rẹ̀. Ìwé ìlú wa ń sọ. Tó bá yẹ pé ní wọ́n ti ń lòdọ̀ rẹ̀ sí wọn. Wàhálà ọ̀rọ̀ tí òjú sọ yẹn ó tún nǹkan tí ó dùn wọn. Wọ́n lọ sùn wọ́n kàn sùn wọn pamọ́. Wọ́n máa ti wà nínú wọn ní akíjẹ tí wọ́n fi padà. Bá tó ní olùkọ́ yíò olùmọ̀ ní ilẹ̀ ìgbẹ́ lẹ́yìn ẹ̀sìn àwọn ìpínlẹ̀ agbàgbé ẹ̀jẹ̀ wọn àwọn ọmọ ẹgbẹ́ láti ìsìlámù ní ọ̀rọ̀ ń tó yíò tó bá yọ tẹ́mù kọ́ yíò ní ìsìlámù fún ìgbẹ́ gíga rúù ó làwọn yóò tó wá ní ibi kó ló ti láwẹ̀ wà. ẹ mà fẹ́ni tó bá ti lábàtì olùkọ́ yíò ní ìlú ìlọ ìwọ̀n ní ìlú ìlú ìlú àwọn mọ́tò oníkàlùkù mẹ́ta jọra ní ìgbà ìyá rẹ̀ kẹ́rẹ́ sí ẹni tí ó bá ti yọwọ́ ẹni láwọ̀ tó bá yọwọ́ bàkà rẹ̀ láwọ̀ ọmọ ìyá rẹ̀ yọkọ̀ yọ tó bá ti yọwọ́ ọmọ ìyá rẹ̀ láwọ̀ ọmọ bàkà rẹ̀ ó lè kiri yóò lè yọwọ́ nígbà tí ìyá bá yọwọ́ bòkó ní láwọ̀ rẹ̀ sí kí ni kí ni ti mọ̀ sí àwọn tó kù ní ọmọ ìjẹ pátápátá àjẹmú lọ sí òun nítorí àwọn ojú ẹ̀dá wọn ìfẹ́ jọ ń lo ìṣọ́nà ọ̀rọ̀ ọlọ́run

ẹjọ́ bí ọlọ́run tó yé náà. Ẹgbẹ́ tó ń jọ wọ́n fẹ́ kọ́lá ń kọ́ ọlọ́run lọ́rùn jẹ́ kí wọ́n tó ọlọ́run. Ẹgbẹ́ tó tẹ̀ ìparọ́ ọ̀rọ̀ mọ́ ìwòsàn yìí tí ẹ bá ń sọ nígbà tí ó ti sọ ìkànnà. Ìkànnà àwọn onímọ̀ ní ọ̀lọ́kọ́ yìí ayà tó ní àyà àgbà. Àbíkan nínú àlùmọ̀ bọ̀ ọ̀lọ́ ìfà tó ní àlùmọ̀ ọ̀lọ́kọ́ yìí àlùmọ́nù bọ̀kọ́ ní ọjọ́ tó pé táwọn bàbá wà láyé ọlọ́run bá ní gba iṣẹ́ wọn lókè ní kẹta àwọn olùgbé ti sọ. ẹgbẹ́ mú mi ọlọ́run ní iṣẹ́ mi sábà sí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àìmọ́nù bọ̀kọ́ yìí ló ṣe rí nìyẹn. bí ẹ bá ní wọn lájọ ọ̀rọ̀ àìmọ́nù bọ̀kọ́ yìí ilé ìfúnmọ̀ ọmọ ìdúpẹ́ ìfúnmọ̀ ẹ̀yàn ọ̀gbà ìfúnmọ̀ ìdúpẹ́ ìfúnmọ̀ ẹ̀yàn ní ayé yìí. ìmọ̀ mo ti láti sọ̀rọ̀ láti gbọ́dọ̀ mà mí. Mo tó wá máa ìmọ̀ mi kọ́ rí tí mo máa sọ náàbà òun láì ní tó tó lọ. Ṣé mo jẹ́ máa ìmọ̀ mi kò kọ́ rí? Náà kí àló ti máa ìmọ̀ mi kò kọ́ rí kò ní máa lẹ́nu sẹ́wọ̀n lọ́wọ́. Kò ní máa wọn sàádà lẹ́nu sẹ́wọ̀n lọ́wọ́ Ọ̀la ìròyìn wá láńlá Bàbá tó ní àdíṣe ẹyọ kan, àdíṣe tó wà bẹ̀rẹ̀ ẹmọ ayé rẹ̀ dá, àdíṣe tó lọ sí 6,000. Kí tó mọ́ àdíṣe ẹyọ, kí tó ń dá àdíṣe ẹyọ kan sílẹ̀ báyìí fún ọmọ ẹ̀rẹ́ tó lẹ̀ ní ìgbọ̀nà ọ̀la. Àwọn ayọ̀jú bí àwọn àdíṣe ẹ̀rọ ìgbà tí bàbá parí iṣẹ́ lórí àdíṣe wọn wá gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn àpá. Láwọn tó jẹ́ àwọn àpá gẹ́gẹ́ bí àyè Àìmọ́mù Ahmed Muhammad Fẹ́lìmọ̀kúnrọ̀ Wọ́n ní ààrí ìjẹ̀kẹ́ tó bàjẹ́ náà wà ní àbí àdìsì lẹ́rìn. Ààrí ìjẹ̀kẹ́ tó bàjẹ́ náà àdìsì ìyá tí mẹ́lòó àbí àdìsì lẹ́rìn ìjẹ̀kẹ́. Nígbà táwọn àbúrò sọ̀rọ̀. Àlìmámọ̀ òmìnira sí ìrìn wọ́n sọ bí àìdáyé tó ṣàtìmọ̀. Àbára ìgbàlẹ́ ọ̀rọ̀ pẹ̀lú àní, àádọ́ ọ̀rọ̀ ẹni àwọn pé wọ́n mọ́rùn sí ha kọ́wùlù ìgbàlẹ̀ ìgbòkọ̀rọ̀ àdíjì mẹ́rẹ̀ táwọn ilé àwọn àdíjì mẹ́rẹ̀ táwọn àpá àwọn jàǹkà tí wọ́n láwọn rí ẹgbẹ́ àdíjì mẹ́rẹ̀ yìí nìkan náà àwọn àpá ní yàtá wo lọ́ta wo pọ̀ á ní pé àdìmọ́mù ìgbòkọ̀rọ̀ rí àwọn ilé ẹ̀wọ̀n tó kàkọyọ́ rẹ̀ àwọn gan ṣé ẹ mẹ́kìrì kan tí wọ́n ń jọ mí lójú ẹni tí wọ́n ń pa ìta àìsàmù lọ́kọ̀ọ́dù ṣé gbogbo àwọn àbá tí wọ́n tí wọ́n ṣe ìṣèkọ́jú sí àwọn ẹ̀ àti àbáwọn àlìmọ́mọ́ àjàrò pọ̀jù wọ́n láì ọlá àti àlìmọ́mọ́ lọ́kọ̀ọ́dù ti kú wọ́n ah! láì ìdínà àwọn ọmọ nínú àwọn ọmọ lẹ́yìn láwọn ilé ẹgbẹ́ sọ̀pọ̀ ìjẹ́ àwọn ìpadà bọ́sẹ̀ tí wọ́n ti àwọn àwọn onígbà kò sí àwọn tó àwọn ìgbìyànjú lórí ọ̀rẹ́ ẹni bẹ́ẹ̀ mọ́mí ìbùkọ́ ilé gbé ẹ̀sùn dáre kí wọ́n ẹ̀sùn sọ ní mọ́lí káàtó ìbọ́mí ìbùkọ́ láwọn tí wọ́n ń gbógun tí àjọ́mí ìbùkọ́ yìí máa lè ó wà sáńkẹ́ náà yẹn mọ́lí káàtó ìbọ́mí ìbùkọ́ yìí inú àwọn tí wọ́n tẹ̀ ń ṣe bàlákàtà fún àbá àdìsí lélẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ ń gbó tí wọ́n ti ń gbó tí wọ́n tó fẹ́ẹ̀ ó jẹ́ nìkan ló ń kó wọn lè ní ẹ̀ máa dúró gẹ̀ẹ́sì ọ̀sẹ̀ lórí wọn ní ẹ̀ jẹ́ wọn sọ̀rọ̀ lórí gbogbo àwọn òṣìṣẹ́ tí lórí bàbá ilé wọn sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn láì yé ṣe ṣe àwọn àìmọ́ àwọn àwọn àwọn tí mo nífẹ̀ẹ́ wọn tó jẹ́ àǹfààní lára wọn láti ṣe ìfẹ́ tó káà ṣe léyìí wọ́láì kí ẹ̀ tẹ́mọ̀ wá kí ẹ̀ tẹ́mọ̀ wá bẹ̀rẹ̀ àti ìlànà ìmọ̀ ìmọ̀ ọ̀rọ̀ tó jẹ́ kí báyìí kí báyìí ẹni jẹ́ tó pé jẹ́ bí ìgbà kankan náà tó ṣe òkú kí wọ́n ti mẹ́ ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ wọn náà jẹ́ ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ láì kan tó bá lè jọ lójà yìí ọ̀rọ̀ láì kan tó bá lè jọ lójà yìí ẹ̀dá wọ́n ti bẹ̀rù ní ọ̀pọ̀lọpọ̀ láwọn olùdókòwò ètò bá ń lọ́wọ́. Jẹ́bi pẹ̀lú ìbùkọ́rí láwọn àánú rẹ̀ tí àwọn ìwọ̀n rí yẹ, àwọn ìwọ̀n iṣẹ́ tó tóbi. Iṣẹ́ orí iṣẹ́ ńlá lẹ́gbẹ́ iṣẹ́ ó ti lọ́dún ó sọ ní ìbùkọ́rí pẹ̀lú ìrìnàjò tó jẹ́ sí ló ní agbára wọn ìgbà pọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀rẹ̀ wọn ìgbà pọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀rẹ̀ ìgbà ní ìmọ̀ olùkọ́ yìí ń borí pé wọ́n lẹ́gbà àṣìṣe kan nínú àṣìṣe ọkọ̀ tó ń kọ́ yìí ní ìṣòro wọn wọn máa ṣe ìrìn àjò oṣù kan ìrìn àjò oṣù kan ó ní pẹ́lú àjò oṣù kan pé wọ́n lò oṣù kan ní ìdíwọ̀n lọ yóò gbà wọn lóṣù kankan tó jẹ́ ìdíwọ̀n lọ orí àdíjọ lọ́kàn

ilé Yorùbá ga díẹ̀ lọ wàláì kódà abdul nǹkan yóò kọ́kọ́ mú ọ̀rọ̀ mi lórí tí abdul bá yìí ní àyíká ní jami abdul gbogbo apá abdul ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan ní lórí ẹ̀rọ pé wọ́n rọ̀ wọlé dájú ìjà yìí ni. wàláì ẹ̀rọ mẹ́rin kó sẹ́bà ti yọ òkú ikú òkú kú àwọn màdáyì ti ní ìsámù ní ìmọ̀ràn yìí. wọ́n ní ìtumọ̀ gẹ́gẹ́ máa ìjìyà tó wá ní àmàkọ́ kú kí ló ní pẹ̀lú ẹ̀kọ́ ìjọ àwọn àtàmàkọ́ tẹ̀mákọ́ àmàkọ́ ìmọ̀ àwọn mùsùlùmí àbáyọ̀ ọ̀rọ̀ bá ń wọ̀ ní kẹ̀lẹ́ ìjọba láti ọ̀rọ̀ bá lè jọ ìjẹ́ káwọn ẹ̀ láti ní ìgbẹ́lẹ̀ kàmàkìláìsẹ̀ ìdárọ̀ ẹ̀sìn pé ìwò náà pé àwọn tó jẹ́ mùsùlùmí tó wà lé ìwò náà wà ní wọ́n kẹ̀lẹ́ ìjọ yóò bá ní kó làwọn fún àwọn ọ̀tẹ̀ ìjọ ìwà ìjẹ́ máa mẹ́tẹ́ ní dáńpẹ́ ọ̀yẹ́lẹ̀ Yorùbá ẹ̀ ní dáńpẹ́ náà mẹ́tẹ́ ní àti yára ní yìí ẹ̀ ní dáńpẹ́ rẹ̀ rẹ̀ ìjọba jẹ́ mẹ́tẹ́ ní dáńpẹ́ ọ̀yẹ́lẹ̀ Yorùbá ó ní ẹ̀sìn mọ̀

ìsìn ìdọ̀rẹ̀ ẹni tí ẹni tí ń lára lé wọn gbogbo ìlú máa ra àdìsí ìmọ̀tò rẹ̀ wọn láì sí. ń yẹra àdìsí òkú pọ̀ lórí ìdílé. Lẹ́yìn wọn náà ni àdìsí ìmọ̀tò Àwọn tí ó tẹ́ pé a ń máa ọmọ ìdájú wa jẹ mú, táwọn ìdájú wa bá gbẹ́ nínú bàbá. Lẹ́wọ́n ń ṣe, lẹ́wọ́n ń ṣe ẹbí ọkà, lẹ́wọ́n ń ra ẹ̀rọ ìrìnlẹ́bẹ̀rẹ̀ mú sọ́ọ̀lá. Ìrìn tó pàwà lẹ́jọ́ ọdọ́ tó wá ń tàbí àwọn ìṣàmà. Mọ̀tí aláàlórí bí àdíjì mọ̀ ń gún lọ ìgbù ní. Ilé yóò la ó jọ mí lójú láti láti ẹ̀fún tó kọ́kọ́. Wàlá Adé ìdí mọ́gbọ́n ni, ìtàbàrọ̀ ó dáadẹ́ mọ́ ìjàmùmọ́jà ní jẹ́bẹ̀. A ti ń lọ, ayé ẹ̀kọ́ ni, wọ́n sọ pé ìpòdè ní yá, èyí ẹ̀dà sáàdà Àgbáwà. Ẹkẹ́

kí náà ń yí àjà mara wọn sí èyí ó máa kí lòrò tó tó da lọ́sọ̀ náà yìí àkọ́rọ̀ ọ̀la kó ṣe àná rọ̀ nítorí ni pé afẹ́jẹ́ kí àwọn ìsáàbù ẹgbẹ́ wọn ti wá sí fún àwọn èèyàn pàápàá jù àwọn ọ̀sán láti wáyé kí wọ́n dé àwọn náà gbọ́ ẹgbẹ́ wọn pàápàá jù tó ní àti àwọn ọ̀rọ̀ yìí. àwọn kan wà tó yẹ kí ó àwọn olùgbẹ́bí àwọn méjèèjì ṣọ̀rọ̀ ní àwọn àmọ̀bíyà àwọn ẹ̀kọ́ tó dára. Àwọn àwọn olùgbẹ́ ẹ̀kọ́ wọn ni ààrẹ ní aláàkọ̀ fún àwọn ọ̀sáwùdà tó àti ìmúnà fún àwọn ẹ̀rí àwọn ọ̀rọ̀ àwọn àmọ̀bíyà. Àwọn ìjọ àmọ̀bíyà nínú àwọn ìjọ tí wọ́n pàpàmọ́ ìsáyẹ̀ lórí wípé àwọn àṣẹ̀díyà ẹni tó bá wà lórí àdìsọ́kà wọn ní ẹ̀kí lọ́dún jẹ́ àṣẹ̀díyà yìí ìmẹ́lẹ́lẹ́ òkè ló sá. Nítorí pé àwọn ọ̀gá tó jẹ́ àwọn gbájí àwọn gbájí òru àìsàn àwọn ìṣòro Islam àwọn àwọn àkàtìyà Islam àwọn wọ̀nyí wọ́n kùnà lẹ̀. Nínú wọn ẹ̀ ní ìdíkà òṣìṣẹ́ ọlọ́wọ̀n. Ah, àti nígbà tó sọ́rọ̀ ọba àbúrò àwọn ọ̀tàlẹ́fẹ́ ẹ̀fẹ́. Ó ń torí ẹ̀ àwọn afẹ́jí àwọn àkíkí lòṣòro wọ́n ti sọ lòṣòro rárá. Gbogbo ni wọ́n ti wọ́n ń tẹ̀kùn wọn, ó jẹ́ orí tó jẹ́ pẹ̀lú. Ọlọ́run àwọn bá wa ṣe dáadáa, ọlọ́run wa ṣe dáadáa fún iṣẹ́ yìí. Ọlọ́run wa tó kí wọ́n jẹ́ kí iṣẹ́ ìjẹ́ iṣẹ́ tó mọ̀ fún ìsìláàmù tuntun tí wọ́n sọ káàkiri. ìbóyá iléeṣẹ́ ìgbójú ẹ̀dọ̀ lọ sí gbogbo àwọn ọmọ ní àìléeṣẹ́ rédíò mi àti gbogbo ọ̀nà nígbà tó pèsè ẹ̀díkà jìnà sí tuntun wọn ẹ̀díkà jìnà sí kíkún pátápátá nígbà yìí. àwọn yìí ẹni tí ó jẹ́ olórí wọn tó ń tẹ̀lé olóògùn ní ní ìkà ọ̀gbọ́n àwọn aṣọ ọmọ ọmọ díẹ̀ ní ilẹ̀ India yìí ní àwọn ìgbàgbọ́ wọn tó mẹ́rin orí olóòrùn àgbà ìjẹ̀mú wọn àgbà ìjẹ̀mú rẹ̀ wọn ní àgbà ọ̀tá ìjẹ̀mú. ó ní kọ́nà wà lẹ́kálẹ̀ tó ní ọ́nìyí sọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ kalẹ̀ tó kì í sọ ọdún dì í. bákan náà wà lẹ́kálẹ̀ sọ àwọn ìjẹ̀mú lọ́pọ̀lọpọ̀ àyè nínú ọ̀sọ̀ àná tó àwọn fọ́ọ̀tì sábà ìdíwọ̀n wà lẹ́yìn ìjọba ìdàrẹ́lẹ̀ ìjẹ̀mú àtàwọn ìjẹ̀mú àwọn àyè nínú ọ̀sọ̀ àná ìjẹ̀mú. ọlọ́wà lẹ́kálẹ̀ sọ̀rọ̀ wọn ní àwọn aṣẹ́bí àwọn ìdíkàkọ́ sí àwọn àjàmù ọkọ̀ múlọ nígbà yìí tó ń torí ẹ̀dá ọjà jìnà sí ìpín ẹni tó bá fi lè ní àyè lọ́dọ̀ ìrọ̀lẹ́gbẹ̀ ìta ìlú ìsàmù ìrọ̀lẹ́gbẹ̀ ìta ìlú ìsàmù ṣẹ́rí ní ìdàgbọ́dọ̀ áńkà tó jẹ́ lórí wọn àwọn Britain àwọn ọ̀tá ìsìláàmù ní Britain àwọn ọmọ ìlú ní túnmẹ́ni láti kó wà láàárín ìsìn àti ẹyẹ ẹlẹ̀ nítorí tẹ́lọ àwọn ọmọ àtọ̀kẹ́ tí wà ní àti àtọ́lẹ̀ máa kú lè ọlọ́ọ̀bà nígbà ọlọ́ọ̀bà nígbà yìí rẹ̀ náà ọlọ́ọ̀bà nígbà á nípa ìsẹ́ni nínú ilẹ̀ ọ̀lú ọ̀rọ̀ àmẹ́líà ọ̀rọ̀ tó kò ní wẹ́gbẹ́ ó jẹ́ ọ̀rọ̀ tí ó lágbára nínú àwọn àìsọ́kẹ́

yóò ọlọ́run wa kún mọ́ sí wá ní ẹ̀yà nù ọlọ́run wa sọ́rọ̀ wa àwọn ìjọ aṣáríyà yìí náà ọlọ́run tàbí àwọn ọ̀nà wọn kò bẹ̀rẹ̀ látòrò látòrò lórí wọn ojú lórí àwọn ọmọ ìjọ ọlọ́run tàbí àwọn ọ̀nà wọn ẹni ní ìṣó tí mo lọ́wọ́ kò mọ̀ pé ọ̀rọ̀ wọn ọmọ tó ń ti ti ọ̀rọ̀ yìí ọmọ tó ń ti ti yóò ṣe bá yẹn ọba ti dá lọ́wọ́ tó wà ní àjẹmọ́ àmà ní àyè ìgbẹ́ ìgbẹ́ tó ń wọ̀ ẹ̀rọ ní ìta àti bẹ́ẹ̀ wọ́n padà ìjẹ náà wọ́n gbé òru àwọn tó yẹ ẹ̀wọ̀n náà tẹ̀ máa kàwọn wọn tó ilẹ̀ náà mọ̀ sí ọmọ bíyà ní gbogbo Ìlọrin káńkẹ̀ lọ́wọ́ pẹ̀lú èyí tí òye lọ́wọ́ àwọn táǹkì èyí tí òye ọ̀padà mo kàn sọ táǹkì ẹ̀rẹ́ káyọ̀ àwọn pé bẹ́ẹ̀ láti lọ sí táǹkì ẹ̀yẹ kọ́yà máa ọmọ àìfúra tí ẹ̀wọ́ àtìrì lébà yìí lọ́láì ní kọjá látàbọ̀ sí jẹ́ ìgbàgàrà ìjẹ́ tó kọ́mọ rẹ̀ lóòtù lọ́kùn ṣọ́ọ̀ṣì kan gbogbo báyìí kọ́mọ orúkọ mọ́tà ìjẹ́kọ̀ọ́ sílẹ̀ dáadáa ní ṣọ̀bá ká mọ́kò tí ìṣẹ̀lẹ̀ márùn lébà yìí ọkọ̀ tí ìṣọ́ọ̀ṣì kan báyìí láì àwọn ẹ̀yà méjì wọ́n ti gbogbo ara wọn pẹ̀lú àwọn ọmọ ọlọ́run mẹ́jà sí èlò lébà yìí ìwọ̀n tí wọ́n máa fi ń tẹ̀síwájú díẹ̀ bẹ́ẹ̀ tó ní mo ṣe àgbàtọ̀ ọ̀nà àti fẹ́ńkù rẹ̀ pátápátá nígbà yìí. Ìgbà yìí tó máa ń fẹ́ aláì mọ́ mẹ́rin bàbá náà kẹ́lú lọ́wọ́ àwọn obìnrin nígbà yìí tó ẹ̀rí ká sọ̀rọ̀ náà. Ó ṣàlàyé àwọn àwọn ọmọ